إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال أبو جعفر الطهاوي رحمه الله تعالى ونسمي أهل قبلتنا مسلمين مطمئنين ما داموا بما جاء به النبي صلى الله عليه وسلم معترفين وله بكل ما قال وأخبر مصدقين ولا نخوض في الله ولا نماري في دين الله ولا نجادل في القرآن ونشهد أنه كلام رب العالمين نزل به الروح الأمين وعلمه سيد المرسلين محمدا صلى الله عليه وسلم وهو كلام الله تعالى لا يساويه شيء من كلام المخلوقين ولا نقول بخلقه ولا نخالف جماعة المسلمين ولا نكفر أهلا من أهل القبلة بذنب ما لم يستحل ولا نقول لا يضر مع الإيمان ذنب لمن عمل نرجو للمحسنين المؤمنين فيعفو عنهم ويدخلهم جنة برحمته ولا نأمن عليهم ولا نشهد لهم بالجنة ونستغفر لمسيئهم ونخاف عليهم ولا نقلطهم adapẹ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún manabi wa muhammad sallallahu alaihi wasallama kí ọlọ́run ọlọ́run tí wọ́n bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ló ń ṣí ọlọ́run ọba kó mọ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin wàlálà hàwùlà wàlá quwwata illa billah a máa tẹ̀síwájú lórí ẹgbẹ́yẹ̀wò tíra Abu Ja'far at-Tahawi tí a ń pè ní al-Aqidatu at-Tahawiyya léyìí tí àfáà tí wọ́n kọ tíra yìí wa àwọn nǹkan tó jẹ́ ìpínlẹ̀ àwa mùsùlùmí léyìí tó sì jọ́rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ká máa bẹ lórí ìpínlẹ̀ náà ní àdáyẹrí wọ́n jẹ́ àwọn ìpínlẹ̀ tí àwọn ahlu sunnati wal jama'a àwọn sọ̀hábà nàbí muhammad sallallahu alayhi wa lẹ́yìn wọn àtàwọn tó wá lẹ́yìn wọn àtàwọn tó wá lẹ́yìn wọn títí tó fi jọdẹ alqiyama orí nǹkan tí àwọn ẹni wọn yìí tí wọ́n ń bẹ lórí ẹni yìí tí wọ́n fi ṣe ìsìláàmù wọn orí ẹ̀ ló fi jọ́ràn yàn lórí ọkùnrin lóbìnrin wa káwa náà máa bẹ lórí àwọn ìpìlẹ̀ yìí kálíbà jẹ́ mùsùlùmí olódodo a tẹ̀síwájú lórí ìpínlẹ̀ nọ́mbà 53 nínú tírà wa tí a ń pè ní al-aqidatu at-tahawiyya abu jafar at-tahawi rahimahullahu ta'ala oni wa nusammi ala qiblatina mu'minin oni nínú ìpínlẹ̀ àwa mùsùlùmí àwọn náà ni kí a fi gbogbo ẹni kẹ́ni lọ́kùnrin lóbìnrin bóyá dúdú ni ní àbí pupa bóyá funfun ni ẹni tó ga abẹni tó kúrú ni elédè wa ni kì í ṣe elédè wa ni àmàrí ni àmàrí ni ìgbẹnikẹ́ni tó bá jẹ́ nínú àwọn ahlul qibla àwọn tí àjọ máa ń dájú kọ bìkan náà kírun a máa pè wọ́n ní mùsùlùmí bẹ́ẹ̀ la máa pè wọ́n ní mọ́mìnì màdàmú bima jaa bihi annabiyu sallallahu alayhi wa sallam mu'tarifin lópin ìgbà tí ìkínu wọn ìdájíkọ kíbílà wọn wọ́n tún jupá jùsẹ̀ sílẹ̀ lórí gbogbo tí ọlọ́wọ́n bá Allah tó fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó fi hàn sí wa wàláhu bí kúlè máa qala wa akhbara musaddiqin. àwọn ẹni wọ̀nyí náà bákan náà lórí gbogbo tí ànábì wí tó fọ̀ tó sọ tí ń bẹ ní àkọọ́lẹ̀ wọ́n gbà á gẹ́gẹ́ bí òdodo eléyìí ní ìpínlẹ̀ fifty tí a fà tún wa fún wa ní àlàyé lórí ẹ̀ nínú tíra wọn yìí èyí tí mo jẹ́ àlékún àlàyé fún wa nínú ẹ̀ òun náà ni gbólóhùn pé wọn sọmí alàlùkìbìlà alàkìbìlà tì náà àwọn kan bẹ a máa ń fún wọn ní alàlùkìbìlà mẹ́nuhùn ahalu alùkìbìlà ètí wọn pè ní alùkìbìlà òun náà ni ibi ìdájú kọ wa nígbà tí a bá ń kírun kò sí mùsùlùmí kan tí ó kéwòn tí ò ní dájú kọ kíbla làánà ìsèkúbálà kíbla ṣàròtún bí ìṣòro tó ṣe àti sàlàyé torí pé ìdájú kọ kíbla mọ́jẹ̀mú kan ní nínú mọ́jẹ̀mú tí irun tíyẹn bá kí lọ́rùn èèyàn nínú fílà ládàá kí jàmá lọ́kùnrin lóbìnrin lálẹ́ gbàkígbà tíyẹn bá kí lẹ́yọ̀ kan ní méjì èyí tí ó fi jó lálàáfíà òun náà ní ìdájú kọ kíbla so èyí tí a ń pè ní alqibla òun náà ní qibla tó alìsílám ibi ìdájúkọ tí àwa mùsùlùmí tí a máa ń dájú kọ gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé òun náà ní qibla wa ló jẹ́ ẹyọ kan ẹni qibla wa náà òun náà ní alqaabatu almusharrafa kàábà ní qibla wa jama torí ẹ̀ ló ń sí pé nǹkan yẹn ọ̀kan ní òun ni máa pa gbogbo mùsùlùmí papọ̀ lóògùn mẹ́rẹ̀ nílé ayé ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ó lè yàtọ̀ ìgbà tá a ṣọdún ó lè yàtọ̀ irú ẹran tí wo pa fún léyà lè yàtọ̀ sí tèmi lókùn bàtí bá ń bẹ nínú àwọn ẹran tí wọ́n láàlè pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ sìn tó dájú pé bí wọ́n ṣe máa ṣe nígbà míì láwọn àyè kan lè yàtọ̀ sí bí wọ́n ṣe ṣe nígbà míì láwọn àyè míì àmọ́ gbogbo kíbi lórígun mẹ́rẹ̀ nílé ayé nǹkan ẹyọ kan pa àwa mùsùlùmí papọ̀ kí nìkan náà alqibla òun náà ní kíbílà wa kíbílà wa òun náà ní kàábà a ní kíbílà mi ọlọ́sọ̀fọ́nà bí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa min haythu kharajtum ọlọ́ni kódà bẹ́ẹ̀ bá kúrò ní ibi agbègbè ibi tẹ́ẹ̀ lè máa rí kàábà tẹ́ẹ̀ kúrò nílùú mẹ́kà fọwọ́ lu ojú wa fún ṣàtọ̀rọ̀ wọn lọ ní ẹrí wípé ẹ̀ ń dájú pọ̀ ọ̀gángan rẹ̀ agbègbè rẹ̀ torí ẹ̀ wọ́n máa ní ahlul kibla òun náà ni àwọn tí wọ́n máa dájú kọ kibla tí jẹ́ kibla wa mùsùlùmí tí kibla fi ànábì wa Ibrahim alayhi salatu eléyìí máa yàtọ̀ sí kibla àwọn Yahudi kibla àwọn Nasara. لأن قبلتهم آه بيت المقدس قبلة سوى هنا إذا بيت المقدس ní kárẹ́bí sallallahu alayhi wa sallama kò tó dé nígbà nábì gan tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní maka àti àwọn àsìkò díẹ̀ nílùú madina kódà gbá nábì sallallahu alayhi wa sallam tó náà bẹ̀rẹ̀ sí ní máa kínu èyí máa dájú kọ bẹ́tùlù mọ́kídésì ni ó jẹ́ bí àti ọlọ́run títí ọlọ́run wa ní kọ́ nọ́rọ̀ ọ̀tà kọ́lù bọ́ wájú yìí kàfi sàmá fàlàní wà lè yẹn nìkan kíbílẹ̀ tẹnu tàbọ̀ ha ọlọ́run ní tọ́ àáfọ̀ ẹni kíbílẹ̀ tó yọ̀nu sí lórí àmọ́ ipi bí ló ń dájú kọ ni kò dùn mẹ́nu kò tẹ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ sí àwa fún eléyìí tí nífẹ̀ẹ́ sí tó sì yọ̀nu sí òun alayhi salatu wassalam torí ẹ gbogbo ẹni tí a bá ti ń pè ní mùsùlùmí àbẹ́ni tí a bá ti ń jọ ń kírun dájú kọ kíbílà la máa ń pè ní mùsùlùmí bóyá mọ́ àbá mọ́ ó kó sínú lórí ìran àwọn tí a lè sọ torí ẹ ìran méjì òun náà ni àwọn tá a máa ń pè ní ahlul kíbílà láàmú tí wọ́n sí alákọ̀ọ́kọ́. على الإسلام الصحيح الذين كانوا على مثل ما كان عليه محمد صلى الله عليه وسلم àwọn tí wọ́n bẹ lórí islam tó lálàáfíà tí wọ́n sì bẹ lórí nǹkan tí anabi sallallahu alayhi wa sallam wa ashabu àtàwọn sàádé rẹ̀ tí wọ́n bẹ lórí rẹ̀ eléyìí ni yóò kó sínú alfarqatu nadiya àtọ́ ifatul mansura ahlu sunnati wal jamaa àwọn tí wọ́n jẹ́ ìjọ tí wọ́n là kúrò níbi iná ọlọ́run ọjọ́ àlùkìyàmọ̀ torí pé àwọn ni wọ́n ń bẹ àlà ìsìláàmù sahih lórí ìsìláàmù tó lálàáfíà jàmá mùsùlùmí títí tí ó fi dìgbẹ̀yìn ayé torí pé àwọn gangan là máa ń pè ní awliya'ul qibla àwọn gangan ni wọ́n jẹ́ ààyò qibla àwọn gangan ni wọ́n jẹ́ ààyò qibla bẹ́ẹ̀ ni bí yẹn bá ń sọ pé kan bẹ tí wọ́n jẹ́ ààyò qibla káfí òrí kébílà ròyìn nínú umma bàbá rí pípa kọ́kọ́ ká ìlú ní àkọ́kọ́ àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam jókòó ẹja kọ̀ọ̀kọ́ lọ́nà bá Allah subhanahu wa ta'ala ti pa wá náà láti káwọn náà nípasẹ̀ wọn walladina taba'uhum bi ihsan torí ẹ̀ ìran kan lélẹ̀ nínú àwọn ahlul kibla gbogbo ẹnikẹ́ni bá ti ń bẹ lórí ìlànà lórí ìjọsìn tí àwọn sàhábà jogún tí àwọn náà ti sílẹ̀ ti won jogún bá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn lẹ́ni àkọ́kọ́ jama wọ́n ń ṣe ìran kan wọ́n ń ṣe aráàlú kan wọ́n ń ṣe ẹ̀yà kan wọ́n ń ṣe elédè kan gbogbo ẹnikẹ́ni bá ti ń bẹ alali islam sahi ala ma jaha bihi rasulullah sallallahu alaihi wasallam wa tarakahu li ashabi dana bí n bẹ lórí ètò sílẹ̀ fáwọn sàhábà rẹ̀. bẹ̀rẹ̀ bá ti ń bẹ lórí rẹ̀ pátá àwọn lẹ́ni àkọ́kọ́ tákọ̀kọ́ máa pè ní kíni ahalu alkibla ẹlẹ́ẹ̀kejì nínú wọn kullu muntasibi ila islam gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fira rẹ̀ tì sínú ìsìláàmù gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fira rẹ̀ tì sínú ìsìláàmù jama sawa'un kana fihi mukaffiru batina. àwọn ilé ìtàfẹ́ yìí mo kà fẹ́ o yálà bóyá nílé lọ́kàn rẹ̀ léyìí táwọn mọ̀ ó ti kó sí àwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ tí máa sọ ní di kẹfìrí àmọ́ àwọn ò mọ̀ ẹ̀hẹ́n ẹni táwọn mọ̀ òun náà ni pé n tó ń sọ tó ń ṣe kìí ṣe tí máa ń ba ìsìláàmù jẹ́ n tí ń sọ tó ń ṣe kò ba ìsìláàmù jẹ́ àmọ́ lọ́kàn rẹ̀ òun lè mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́nikẹ́ni tó bá fi rẹ̀ kìí sẹ́yìn islam nínú ọmọnìyàn ẹni tá a mọ̀ ní ẹni tá a mọ̀ ní jama òun náà mọ abẹ nínú àwọn tá ni ahlul kibla gbẹni bá ti fi rẹ̀ sí sínú islam àmọ́ àtàkùn nínú àwọn ahlul eléyìí ẹ̀rẹ́ bá lé kó lè kó yé wa dáadáa bóyá bíbí àgbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó pọ̀ òbí abílẹ̀ ọ̀kan òbí abílẹ̀ àti òníye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn alòlù bíbí àyè wọlé àwọn nínú àwọn oní àdádálẹ̀ àwọn onífẹ̀ẹ́ nú kí láà máa pè wọ́n alòlù kìtìlà lókùgbà tí a bá ti rí nínú ìṣe wọn àbá gbọ́ nínú ọ̀rọ̀ wọn ní di kèfèrí àárín nǹkan tó ń yọ wọ́n kúrò nínú ìsìlámù tó rò sí ìdí ń bẹ lọ́kàn wọn àwọn ò mọ̀ olúwa wa allah subhanahu wa ta'ala òun ló máa ń dópa mọ́ àmọ́ táwa mọ̀ àwọn èèyàn yìí àwọn ìjọ yìí wọ́n ń pera wọn ní mùsùlùmí àmọ́ àwọn ìṣe kan bẹ nínú ìṣe wọn tó jẹ́ àwọn àdáadáalẹ̀ lórí ìlànà torí ẹ̀ lè tẹ́sí pé àlùfẹ́ràn kún fúnra kò tá a rí yẹn nìyí àwọn afá máa tó wọn lọ́nà lẹ́yìn. àìsàràkù àlùmọ̀dásíbá ilẹ̀ islam àwọn ìjọ tí wọ́n fẹ́ràn tuntun islam irú àwọn lẹ́yìn ni kí láà máa pè wọ́n alòlù kíbílà ni wọ́n kí láà máa pè wọ́n mùsùlùmí náà ni wọ́n ẹ̀hẹ́n ṣùgbọ́n àwọn tá a bá rí wípé tọ̀ ní tí wọ́n ń bẹ lórí rẹ̀ àbí ní tí wọ́n ń sọ àbí ní tí wọ́n dúró lórí ó ti ó ti kó sínú kúfúrú ó gbé wọn kúrò nínú ìsìláàmù wọ́n ti kó sínú àwọn mùkàfẹ́rọ̀ àwọn kan tí máa ń sọ̀rọ̀ ẹni kèfèrí lórí àwọn èèyàn ní sí mbẹ̀ torí ẹ̀ bí àwọn onígbèdè àbí àwọn alàkàwárì ló gbà táwọn afọ bá ti kàfàrà àwọn ìjìmá àmì táwọn afọ bá ti kàfàrà àwọn àmọ̀ pé ní kíni nínú àwọn alòlùkébìlẹ̀ àti àwọn sufi kọdìríyà alòlùkébílà ni wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn muasafat àwọn tajamuat àwọn jamaat àwọn azab àwọn náà kò síbẹ̀ ó yẹ ẹ̀dẹ́gbẹ́ síta bá sọ pé alòlùkébílà ó fẹ́ kì í ṣe alòsúnà nìkan ló máa ń pè ní alòlùkébílà hadith anaduwa muhammad sallallahu alayhi wa sallam hadith sisi abu hurairah radiyallahu ta'ala anhu. ولا نبي صلى الله عليه وسلم ني افترقت اليهود على إحدى أو سنتين وسبعين فرقة أما يهودي فسنة 71 أبي 72 وتفرقت النصارى على إحدى أو سنتين وسبعين فرقة أو النصارى أو قسم أبناء 71 أبي 72 وتفترق أمتي وتفترق أمتي umma wo ni yẹ ummatu al-ijaba àwọn tí wọ́n fira wọn ti sínú islam lókùnbà tí wọ́n ti di kèfèrí wọ́n sì jẹ́ mùsùlùmí wọ́n jẹ́ alọ́lẹ̀ kébílà a máa bá wọn gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní ẹ̀rí àwọn umma òun yìí ummatu al-ijaba fàtẹ̀fẹ́rìkù àwọn náà pín ala salasin wa sab'ina firqa wọ́n á pín ọ̀nà seventy three torí ẹ̀ tọ́mọ́ tó sọ pé áálòlù kíbílà àwọn ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe áálòlù súnà nìkan áálòlù súnà ní àwọn lẹ́nu ní àkọ́kọ́ tákọ̀kọ́ máa pè ní áálòlù kíbílà lẹ́yìn náà gbogbo àwọn àwọn áálòlù bídà yìí àwọn onífẹ̀ẹ́nu àwọn aládàádálẹ̀ lókùngbà tí ìfẹ́nu àdáadáalẹ̀ wọn ò bá ti gbé wọn kúrò nínú Islam jama torí ẹ̀ ونيروتيا تهاوي آه، ابو جعفر ابو جعفر التهاوي رحمه الله وتنسف ولاني ونسمي اهل قبلتنا بو ان تو باتين بي سابا فينا لو كبلا وا شكلي من اهل السنه وغيرها بيالو السنه ني او غيرهم اهل السنه نموجنا في اهل السنه لكم ما تو باي في جكي سيري súnlẹ̀ wọ́n ní kiri àmọ́ wọ́n ní mùsùlùmí mọ̀mìnì torí ẹ̀ àwọn tí ò ní dáàbò pé ní alùlùkíbílà yahudi wọ́n ṣe alùlùkíbílà nasara wọ́n ṣe alùlùkíbílà kílódé lẹ́ànàhùn màtọ́wọ́ bí mo ka sọ́ọ̀s àdídà torí pé àwọn ẹni wọ̀nyí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí máa ń sọ̀yàn di kèfèrí wa kódà allah subhanahu wa ta'ala kafarahum. ọlọ́run tó ń pò wọ́n kéfèé rí ọlọ́run lẹ́yìnlákọ́ni káfọ́rọ̀ lẹ́bí ní kọ́ọ́lù iná lọ́ha fáàlì fún sálẹ́ẹ̀fẹ́ ìgbẹ́ni kí ẹni tó bá ń sọ wípé allah òun ni ìkan nínú mẹ́ta ọlọ́run mẹ́ta lọ́kan tó ní trinity ọlọ́run náà ti di kéfèé rí tó kéfèé rí sì nìyí kò lè jẹ́ kí ni nínú alìkìbìlà bẹ́ẹ̀ làwọn yẹ̀wúdí náà àwọn náà lè jẹ́ alìkìbìlà jẹ́mọ́. àwọn àwọn àlùmọ̀ṣẹ́rẹ́bù àwọn náà lè jẹ́ alùkìbìlà òun lè jẹ́ alùkìbìlà kó wá jẹ́ mùṣírìkì kò lè jẹ́ káfíìrì kò lè jẹ́ mùṣírìkì alùkìbìlà a máa ń pè wọ́n ní mùsùlùmí torí ẹ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa níbi ìlànà kọjá làwọn alùkàwárìjù alùkàwárìjù káfàrú alùmùsùlùmí àwọn kàwárìjù tẹ̀rí ń lè káfàrà àwọn mùsùlùmí látara bìtánbì látara ẹ̀ṣẹ̀ kí ló dé ọ̀nà wọn ló ya fọ́tò ní ìpèsè rí ó gbobìnrin lọ́wọ́ ti di ìpèsè rí ó mutí ó sì di ìpèsè rí ó ṣe dìnnà lọ́dọ̀ àwọn àwárí ó ti di ìpèsè rí eléyìí ṣe lànà àlè súnmọ́ àwọn oúnjẹ ní kúrò nínú àwọn àlè kébìlà tó àlè kébìlà wọn fẹnẹ lẹ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń dájú kọ bí táà ń dájú kọ tó náà dájú kọ kíbìlà lọ́kùnrin lóbìnrin kí lá mọ̀ pé mùsùlùmí ẹni gbọ́dọ̀ kẹ́ ọ wá ní mùsùlùmí mùmìnì bọ́lọ̀ mùsùlùmí mùmìnì tá a bá wò ó bí àfàṣe mu wá yóò mọ̀ túmọ̀ sí pé ìròyìn méjèèjì ó ń wà fún àwọn ìran èèyàn kan ìyẹn ni pé alẹ́ lọ́pẹ́tẹ́lá àwọn náà ní mùsùlùmí àwọn náà tó ní mu'minin tàbá wo bẹ́ẹ̀ kò lè pé kíyàn ṣe husnu zan ká ní èrò dáadáa pẹ̀lú àfàtọ̀ pọ̀tẹ́rà tí ò bá rí bẹ́ẹ̀ ni yàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti mu'minin kullu mu'min muslim kullu mu'min muslim wa laysa al-'aksu ìgbẹ́nikẹ́ni tó bá ti jẹ́ mu'mini mùsùlùmí ni àmì yàrá jẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ mu'mini ọlọ́run ibi ìyànnà ní ilé iná kùránù kẹrìm fún wa ni dùdìyẹ sọtá bá kó papọ̀ pé àfa àgbàlérò méjèèjì ìròyìn mùsùlùmí mọ̀mìnín fún àwọn èèyàn kan ṣoṣo àwọn ìran èèyàn kan náà a mọ̀ sí mọ̀ pé àfa àṣàṣìṣe níbẹ̀ àtọ̀wọ̀lẹ̀ kúlódé torí pé al-Islam yabtarukum minal iman wal iman yabtarukum minal Islam بمعنى ظواهر الدين أو ظواهر الدين في فإسلام إسمار هنا يعني ظواهر الدين ظواهر الدين àwọn iṣẹ́ ẹ̀sìn títà bíi asalat azakat alhajj bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ asawam asiyah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lè lamọ́ pé kí ni ظواهر الدين ظواهر àdín zawahiru dín ṣùgbọ́n tá a bá ti ń sọ inú à ń sọ al-iman yẹn ní bawatinu dín à ń sọ al-iman billah àbí rusli àbí kutubi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn arkanu iman tá ń pè ní al-aqida ṣùgbọ́n olóṣèwà jọra wọn. رضى الله سبحانه وتعالى قالت الأعراب آمنا على أربع وقوف kété tọrọ ẹ̀sìn dọ́dọ̀ wọn iná wí àmánà àti mùmìnì kú lẹ́mtò mí malẹ̀ bíbí mùmìnì o pẹ̀lúkúlù àtìlámnà ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí ni wàhálìhì àwàhálà dẹ̀línú wà dé ẹ̀rín tó rí ilẹ̀ lélẹ̀ ìgbàlẹ̀lẹ̀ ẹ̀rín ẹ̀rí tó rí ilẹ̀ òun náà ní eléyìí wípé ìyàtọ̀ ń bẹ láàrin kí ni al-islam wal-iman al-iman wal-islam ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ọlọ́run kò lam tu'minu ọlọ́run ẹ̀ mọ́ sọ pé ẹ ti jẹ́ ẹ mọ́ lẹ́ jẹ́ mùmínì mọ́ pẹ̀lú kúlù aslamna ẹ mọ́ lẹ́ ẹ̀jẹ̀ gba ìsìlámù ni wàlámà yadkhulu al-imanu fi qulubikum ìmọ̀ ní ìsọ̀kalẹ̀ tó ní ọkọ̀ yín wa in tuti'u Allah wa rasulahu ببنت لا الله تعالى بيشو محمد صلى الله عليه وسلم لا يلتكم من أعمالكم سيئا هاي يعني ما دك ما ما لكم شو لما دين شكرا سو آية يعني يسمى الإيمان ليس بي الإسلام الإسلام ليس بي الإيمان كأن حديث جبريل سو قطع ما ما جبريل قابل النبي الله عليه ما تلاقي ولا فأخبرني عن الإسلام jẹ́ mọ kí náà sọ ní islam anabi sallallahu alayhi wa sallam ní al-islam an tashhada la ilaha illallah wa anna muhammadan abdu wa rasuluhu wa tuqimu salat wa tuti zakat wa tasuma ramadan wa tahujja al-bayt in istata'a al-imtithal ilayhi sabila bá pè ní islam nìyẹn wọ́n ní fa akhbirni alil iman wọ́n ní al-iman bá pè ní iman. أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خير وشره أو أركان الإيمان ستة وموا شكله تريه الإسلام ونكون إيمان الإيمان ونكون الإسلام so bàbá ti wá gbà yìí tí wọ́n lò pé mùsùlùmí òmìnir á tù sí pé mùsùlùmí wọ̀nùsẹ́mi àlà kíbìlátìnà a máa pe gbogbo àwọn tí wọ́n bá ń dájú kọ kíbìlà wa ní kíni mùsùlùmí mùsùlùmí torí pé wọ́n gba òfin ẹ̀ka ẹ̀sìn iṣẹ́ ẹ̀ka ẹ̀sìn wọ́n ṣe mùmìnì wọ́n sì tẹ́wọ́ gba iṣẹ́ ìsìláàmù tinú. sókè tó sí iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kì í ṣe ẹyọ kan ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kì í ṣe ẹyọ kan bó ti ẹ̀jẹ̀ pé nígbà míì ìyá máa pe alìsílám ní alìmán bẹ́ẹ̀ la lè pe alìmán a lè pe ní alìsílám àmọ́ nígbà tí àbá títí kan bá ń bẹ tí ò sí kejì ni ìkan bẹ kò sí kejì a máa pe ìkan méjèèjì bí àpẹẹrẹ ọlọ́ni inna dina inda Allah al-Islam inna dina inda Allah al-Islam ọlọ́run yìí dájúdájú àdínì inda Allah ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run oníkiri tó túmọ̀ sí pé kò sí ìmọ̀ níbẹ̀ ẹ́ kò sí mọ̀ bẹ́ẹ̀ tó láàrin yẹn nìyí àmọ́ tíwárí ìsìláàmù ẹ̀sìn kiri al-iman al àmọ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta mọ̀rọ́ tí kò dé ní asalat àmọ̀ tí islam bẹ̀rẹ̀ sí al-iman al-islam al-ihsan. sọ́tọ̀ ẹ̀ inna ad-dina 'inda Allahi al-islam sọ àmọ̀ tí sí imani bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni ibi tọ́lọ́run bá ti rí tọ́lọ́run bá ti dárúkọ gbólóhùn imani tá a bá ti rí gbólóhùn islam àmọ̀ tí imani bẹ́ẹ̀ náà ti kí islam yá ayọ́ ẹlẹ́bí náà ààbọ̀ àwọn ẹ̀yìn tẹ̀ ṣé ẹ̀ máa ní máa ní kó má ti di islam ṣókè tu ẹ̀ àwọn gbólóhùn bá mi wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam wọ́n máa ń kún wọn ní gbólóhùn Iba tabari, bàtà bá rí ẹ̀ pé táyé ní táyé máa ń jẹ́ àbí káyìndé sì ni káyìndé máa ń jẹ́ àbí ṣùgbọ́n àwọn méjèèjì kí ni wọ́n ìbejì ṣe pé a lè rí táyé níbi abáfi rí táyé táàrí káyìndé a mọ̀ pé táyé ń táyé a sì mọ̀ pé ní kí ni ìbejì àbí àmọ́ àwọn méjì wá jókòó sọ̀hún a fẹ́ pẹ̀ nìkan nínú wọn sáré pé ìbejì ìbejì wá ń bí ó mọ̀ rẹ̀ tí ìwọ náà ń tò nítọ́ ìwọ náà ń tò nítọ́ ṣòkìlẹ̀ àmọ́ tó yẹ pé kan ló bá ń bẹ́ ń bẹ́ tí ò sí kejì ń bẹ́ tàbá pẹ̀ kejì kò sínú mọ́ wo ibòmíì àbí táyé jókòó ọ̀nà ìbejì wá ń bí ta ni lọ táyé náà ni ó lọ example tó súnmọ́ gẹ́lẹ́ òun náà so islam àmọ́ àmọ́ lò fún alimani nígbà tí wọ́n bá ti dá a lò bẹ́ẹ̀ láàmú lo alimani fún islam nígbà tí wọ́n bá dá òun náà lò àmọ́ níbi tí méjèèjì bá ti wà láàyè kan náà ní lílo ààyè kan náà àmọ́ tí islam sí bọ̀wá hírò dín bíi asalat azakat alhajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì mọ tú alìmánu sí bàwátìmù bíi bí alìmán bilbayd alìmán billah alìmán òpè tó tún billah bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ tí afa àtọ́ sọ nígbà yìí ìwọ̀n sẹ́mi àlẹ́ kìbìlẹ̀tìná a máa pe àwọn tí àjọjọ́ ní kíbílà kẹ́nà a máa pọ̀ wọ́n ní mùsùlùmí mọ̀mìnì yẹn pé a máa fi islam rinlẹ̀ fún wọn nígbà tí a bá ti rí àpẹẹrẹ ẹ̀sìn lára wọn kí àpẹẹrẹ ẹ̀sìn náà tó náà ní àtúpà tí a bá tún wá rí ìta náà tó náà jókòó lórí ọkàn wọn náà wọn mọ̀ jẹ́ mú mẹ̀lẹ́ kí ló dé tó fi dájú pé kíbílà òun la ṣe sùn wọn táàfù máa sọ pé a máa sọ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ń gba ọ̀rọ̀ Ramadan a mùsùlùmí a lè sọ ẹni tó mọ sọ́ọ́mọ́ ìyá nànà ẹni bá ti lè gbà wẹ́ wa ó ti wà ní ó ti di mùsùlùmí nù rà á lè sọ bẹ́ẹ̀ kò rí pé àwẹ̀ nìyí kódà àjọ ìlú ètò jẹ́ mùsùlùmí gan nígbà lónìí yìí ó lè má ti lè mọ gbà kìí ṣe ti máa pa gbogbo mùsùlùmí papọ̀ látò kan náà ẹ wo hajj ó kó gbogbo mùsùlùmí ayé papọ̀ gbọ́dọ̀ ti parí wọ́n pàdé ní kíbílà wa ni àbá ni wọ́n ti pàdé torí ẹ̀ ìyẹn làwọn àfáà mi ò fi ṣàlàyé pé àsọlá irun ìdáàfin náà mọ mùsùlùmí ni téèyàn bá ti kí o ti di kèfèrí o yẹn ní ti ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì náà ni ààbò bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà ni mushrikin àsọlá ìdó àsọlá ni wa sí kèfèrí òun nínú kíkí mọ̀tàràkàhà ẹni bá gbélé tí ò kí ọ̀kọ́ni káfà ó ti kúrò ní islam lókùn bàtà báyìí pé ẹni máa ń kírun dájú pọ̀ kíbílà á máa pè mùsùlùmí ẹni tí kì í wá kírun kọ́ kírápò àní ìpèlú bẹ́ẹ̀ àní pè mùsùlùmí ṣòro ẹ̀rí nìyẹn fún sọ́ńtò ní sáré kù sọ́lá ẹni bá gbẹ́nu dùúlẹ̀ láì kí ó rẹ̀ pẹ́lẹ́ náà nìyí òun náà ní àwọn àlàyé rẹ̀ ní ọ̀pọ̀ ìjọba ìmọ̀ mùsùlùmí so torí ìdílé yìí ló jẹ́ pé nínú àlàyé àmọ̀ rí bẹ́ẹ̀ pé àwọn tí ó táwọn pé ní alùlù kíbílà ìran mélòó ni wọ́n ìran mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tó ń bẹ lórí ìsìláàmù tó lálàáfíà ìsìláàmù àwọn sọ̀hábà ẹlẹ́ẹ̀kejì alùlù bídà yìí wọlé àhàwà àwọn onífẹ̀ẹ́nú alimunafikun a máa pọ̀ wọ́n ní kí ni min ali lọ́kẹ́bìlà kódà kọ́ jẹ́ pé munafiki rẹ̀ munafiki tó tóbi ni àwọn ò lè mọ ọlọ́run nìkan lọ́nà ọ̀nàbí sallallahu alayhi wa sallam nígbà tí kan ẹnì kan náà fàbí wa gbégbé ah, àwọn ẹni yìí ìjà gbogbo tí wọn nígbà àmọ́ gbogbo tí wọn wọn á ní ọmọ ìyá ń bá bẹ́ẹ̀ ni kò sí munafiki kan tó jẹ́ mùsùlùmí láti pa ọ̀nàbí sallallahu alayhi wa sallam. gbogbo pátákì tèmi ni wọn gbogbo àwọn mìíràn fi sọmọtọmọ náà gbẹgbà wọn fi ìsìláàmù rìn lórí ọ̀tọ̀ àmọ́ wọn fi rìn lórí ahọ́n torí ẹ ìjọ tí ìjọkíjọ tí òun náà bá fi ìsìláàmù hàn tí sì ń fi nǹkan míì pamọ́ lórí ọkàn tó tako ìsìláàmù tó mú kúrò nínú ìsìláàmù tó bá hàn sí àwa làwọn fi bá lọ alùkíbílà wa òun ni torí ẹ eléyìí jẹ́ nínú àlàyé hadithi wa lórí ẹ̀ tí anábì sallallahu alayhi wa sallam tí ó ti fi ń lè fún wa wípé ẹnikẹ́ni mọ̀ sọ́lá sọ́lá kàná ẹni bá kí ìrun wa ìrun wákàtí márùn-ún wa wọ́tàkbálá kìbìlá tẹ̀nà tó sì dájú kọ kíbìlá wa wàhákàlà dàbí hàtẹ́nà bẹ́ẹ̀ ló jẹ́ ìntàbá ni asiko فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله فلا تخطر الله في ذمته النبي صلى الله عليه وسلم ونيني يني المسلمي له ذمة الله إن بني أبي أبو ولون أيش ولون وذمة رسولي أتي أبو بجال محمد صلى الله عليه وسلم فباربه أي المسلمين فلا تغفروا allah fi zimmati ẹ má jàǹbá ọlọ́run lórí tí ó jẹ́ ààbò ọlọ́run. lẹ́yìn pé mẹ́nẹ́jì alùsùnmù wal jamaa mẹ́nẹ́jì tó wà wọ́sàtò rẹ̀ ìkọjá lọ sí àṣetò náà wọn yìí ká fara yàn kí wọ́n máa pẹ̀yàn gẹ́gẹ́ òdì kankan máa lálà alùsùnmù hmm, kan. àmọ́ tó gbé yà lẹ́nu ni pé njẹ́ alùsùnmù jìnnà sí yìí tí ò sí ní òun lẹ́rìí tọ́pọ̀lọpọ̀ wọn fẹ́ ròyìn alùsùnà nàìjíríà ń pa ara ẹ̀la alùsùnà fún ẹ̀la ìgbà ẹ̀ka ti kàfàrà gbogbo yẹn ti tẹ̀ alùsùnà yẹn kàfàrà yàn bá náà tí wọ́n ṣọ́ra níbi ìlànà padà tí wọ́n yọ mùsùlùmí kúrò nínú nínú ìsìláàmù alùsùnà nàmbà wọn bí ìbá ti lé alùsùnà jẹ náà gbogbo kò sí tí ò lè fi nínú nínú mọ́níyàjì rẹ̀ ẹlẹ́bí náà tí èdè kàwárìjì náà nìyí tẹ́ máa dún ìdájọ́ kàwárìjì ìdájọ́ tí kàwárìjì ń lò fún yẹn lónà òmùwa àbí boko haram kàwárìjì làwọn eléyìí wọn ṣe àlè sọdà ẹ wá bí àwọn tí wọn ṣe boko haram ṣe ah wọn lè ṣe mùsùlùmí wọn ti kàfàrà wọn sí ìdùnnà mi kò yé kọ́dà bí ẹnìkan náà ni olókùn wa láti oṣù pẹ́ wọ́n ní òun gbọ́ lẹ́kítọ̀ wa kan ni tí wọ́n pè é wá ní àwọn sọ pé àwọn kan bídíà àwọn ọkùnrin bídíà ni àwọn nínú gbogbo àmùsùn bákan náà jẹ́ níwá nǹkan àìdí bákan náà gbogbo àmùsùn lèmi àìdí bákan náà àálùsùn wa àálùbídíà wa rẹ̀ onínà òun là ń dá wa lálẹ́ nìyẹn à ń pọ́n yẹ́lẹ́yẹ́lẹ́ ní òlé àpẹẹrẹ bí wọ́n lè fún yàn pọ̀ bá jù tán sí àwọn olóòní ọlọ́wọ́n ọba àdàtọ̀ tèmi àwọn boko haram tó ní wọn wọn làwọn eléyìí kẹfẹ làwọn eléyìí wọn. wọn àmì ìṣòrí ìdájọ́ tí kò sáré fún ẹ̀yìn náà làwọn náà ń fáwọn èèyàn tó jẹ́ yàtọ̀ wọn yàtọ̀ àbí àwọn eléyìí kà fá àwọn èèyàn wọ̀sàhálùbí máa mú àmúwálà fún so ìwọ náà nìyí ìwọ náà kà fá àwọn kí mo ní àálùsí náà lè lanu padà ká pè yẹn kéfì rí bá torí a bá ti pè yẹn kéfì rí ẹtí ọkọ nínú ìsìlámù lè àmọ́ àálùsí náà wọn á ah, òun bí díà làwọn lè ẹni tá pè ló mùsùlùmí ni àbí ẹ̀wọ̀n ó bá lò ní déédé ìsìlámù tó máa ń bẹ lára rẹ̀ déédé ìmọ̀nì tó máa ń bẹ lára rẹ̀ wọ́n bá lò bẹ́ẹ̀ wọ́n sì fi déédé àdádálẹ̀ tó máa ń bẹ lára rẹ̀ náà nìyí ń tọ̀ wọ́n fi yín fìyà jẹ wọ́n bá lò pẹ̀lú eléyìí náà bẹ́ẹ̀ الاندوتوفي على السمانية بريد إلي اللي بجاء أنينو آه، أو أكيسي تابرو سموديمو آه لينا أفاولي ما دام بما جاء به النبي صلى الله عليه وسلم معترفين وبكل بله بكل ما قاله وما قاله وأخبر مصدقين àwọn ẹni wọ̀nyí táàmọ̀ pé ní mùsùlùmí táàmọ̀ pé mùmìnì ó ní àwọn ẹni lẹ́yìn bá rí pé wọ́n àjọ ń lo kíbílà kan náà àbí a tún wá rí wípé màdámù ìmọ̀já àbíyí anabi sallallahu alaihi wa sallam a rí wípé wọ́n ju pa jùsẹ̀ sílẹ̀ wọ́n ju pa al-i'tiraf ìtọ́pẹ́ náà al òun náà ní al wọ́n gbà lódodo wọ́n sì fi rinlẹ̀ gbogbo ohun tí anabi sallallahu alayhi wa sallam tó mú wa yálà ní alukur'an ni àbó mú wa nínú sunna ní hadith tó lálàáfíà wọ́n gbọ́ yé wọn ò gbọ́ yé wọn ò wọlé fún. jama mùsùlùmí wọ́n gbọ́ yé wọn gbọ́ yé wọn ò wọlé fún torí ẹ̀ sọdá ti pé al-i'tiraf i'tiraf bẹ̀yẹ oní al-iqrar al-iqrar bil-qalb àárínlẹ̀ lórí ọkàn wọn gbogbo tánàbí mú wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni àwa hàn lóríkèéríkèé ara wọn ìdán pè ní al-i'tiraf nìyẹn wọn á gbà bẹ́ẹ̀ pé òdodo ni èyí tó bá jẹ́ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni èyí tó bá jẹ́ èèwọ̀ èèwọ̀ ni kì í ṣe pé wọ́n sọ lẹ́nu pé ọ̀ràn yẹn ni àmọ́ lọ́kàn wọn wọn ò bá pọ̀ ọ̀ràn yẹn ni. kì í ṣe pé wọ́n mọ̀ sọ lẹ́nu pé haramu ni àmọ́ lọ́kàn wọn wọn ò bá pé haramu ni. ìyẹn lè rẹ nínú tí kì í ṣe mùsùlùmí tí ìjọba Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tó gbà fún tí ó sọ fún yín pé lọ́dọ̀ tó ń ọtí haramu ni èèwọ̀ ni òun èèmú kí ló dé sọ́lọ́ ń ṣe léwọ̀ ni a ní rárá o ọlọ́run ṣe léwọ̀ yẹ ẹ̀gá ní pásínà ni ṣẹ́ni ni sáà sọ pé mo ẹ̀tẹ́rẹ́ bìmọ̀ jẹ́ àbí ẹ̀rọ sọ́lọ́ láà láà bẹ́ẹ̀ bá a ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ a ti lè pè yẹn ní mùsùlùmí ọmọlẹ́yà náà bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tóun náà gbà lọ́kàn ó gbà lọ́kàn àmọ́ kò gbà lẹ́nu ṣe ọtí aráàlú ni a aláàlú lẹ́fín àwọn ọlọ́kàn ti ṣe haramu ni àwọn lẹ́nu rẹ̀ haramu ni ọkàn kan wá nítorí kan wá ní kíni ìta àbí ànígbà mùsùlùmí àbí ìjà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah ah ọ̀nà tèmi ìyàgbélé ìsìn àpé mùsùlùmí jẹ́ mùsùlùmí o èyí tí a bá wá pé tọ̀ òun náà gbà lọ́kàn rẹ̀ pé haramu ni àmọ́ ó sì ń sọ lẹ́nu pé haramu ni àmọ́ ń tàn òun ń mú kílẹ̀ pẹ̀lú ẹni yẹn mùsùlùmí ni ibi tí alùsùnà àti alùkàwárì yìí yàtọ̀ nìyẹn alùsùnà gbà pé ó fìrìnlẹ̀ lórí ọkàn torí tó ń bẹ lọ́kàn òun náà ló gbé jáde kàwárì yìí náà gbà pé ó fìrìnlẹ̀ lórí ọkàn tó ń bẹ lórí ọkàn náà ló gbé jáde àmọ́ lọ́dọ̀ alùsùnà wọ̀lùjẹ̀mà tó bá sọ pé tó bá wá mú ní tó fi nílẹ̀ yẹn ó sọ ah, haramu ni eléyàn lọ́dọ̀ mi mo kàn fi ṣe náà ni mo kàn fi ṣe yẹn ìwọ làwọn alùsùnà wọ̀lùjẹ̀ mi náà fi sí alìmáì àwọn lọ́dọ̀ àwọn kàwárí jù haramu lọ́dọ̀ mi àmọ́ mo kàn fi ṣe lọ́dọ̀ àwọn kàwárí jù ó ń ṣe wọ́n á gbà síta yẹn wọ́n èrè pa tinú jẹ́ wọ́n fi kàfàrà ẹni yẹn pé wọ́n ó gbé dájọ́ tinú fún ni. òsì yẹn lánà àlò sínú ọ̀jẹ̀mà ìlànà àwọn àlùbọ̀lọ́ ọ̀jẹ̀fà ọ̀rọ̀ náà nìyẹn. so tí a bá ń sọ yìí pé al-itiraf ẹ bá sọ fún wa al-itiraf òun náà ni al àwọn afáàmà mú àwọn àkíyèsí kan wá níbẹ̀ pé àlè ìkìrọ́ọ̀rù ìfinilẹ̀ lórí ọkàn ìdàkejì rẹ̀ oníkíni ìtakò lórí ọkàn aljuhud aljahad kíyàn jàníyàn. kíyàn jàníyàn bí ẹgbẹ́ tó sọ pé kí ni yẹn kò rí bẹ́ẹ̀ tó ń bẹ lọ́kàn ló sọ fún yàrá ní kò rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní aisha radiyallahu ta'ala anha nínú ìyàwó ẹ̀ náà jẹ́ náà ní ah irọ́ ni àní irọ́ ni bẹ́ẹ̀ ṣẹpẹ́ ni yẹn nìyí kò ní ìfìrọ́rù àbí torí kò ti jà níyàn kò ti jà níyàn ẹni yẹn kò lè jọmọ lẹ́yìn ànábi sọ ẹni yẹn tó bá ti di di àwọn ìdájọ́ ẹ̀sìn kọ̀ọ̀kan àbá àwọn ìdájọ́ ìjọsìn kankan ní ìjọsìn tí ẹnu kò lé lórí wípé mọ̀njáhàdà òjúbà salat mọ̀njáhàdà òjúbà siyan mọ̀njáhàdà òjúbà zakat faqad kafara ẹnikẹ́ni tó bá lanu padà tó ní zaka yíyọ ìrun kíkí àwọn ìgbà kìí ṣe ọ̀ràn yàn ó tàn kìí ṣe mùsùlùmí ó jà ìjọ́ràn yẹn rẹ̀ ó jà á níyàn tó túmọ̀ sí pé tó ń bẹ lọ́kàn rẹ̀ ó lè gbà pé ó ń bẹ o sókè ó gbà pé mo wà o ìzàká wà o àmọ́ lọ́dọ̀ títí lórí ọkàn rẹ̀ kò rí lọ́ràn yẹn kílẹ̀ nìyẹn káàtọ̀ murtad kìí ṣe mùsùlùmí. torí pé ó jà níyẹn ó ti jà níyẹn bá torí ẹ̀ àní jà níyẹn àfihàn ilẹ̀ ìjọ́nà yẹn ọ̀run ìjọ́nà yẹn ọ̀wẹ̀ ìjọ́nà yẹn zaka àfihàn ilẹ̀ àwa lè rí ẹni tí ìkọ́lẹ̀ tí ó dé bá tí ò ní bá wa gba ọ̀wẹ̀ a lè rẹni tí ìkọ́lẹ̀ tí ó dé bá tí ò ní mọ yẹn zaka kíra láti rẹ̀ ni mùsùlùmí sọlẹ̀ pérépéré ó ti àkọ́rọ̀ bìkọ́lì bìkì lórí ọkàn rẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ni wọ́n ó sì ṣe ìtọ́rọ̀ lórí ahọ́n rẹ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ni wọ́n ọ̀ràn yẹn ni wọ́n àwọn ibi tí wàhálà rẹ̀ wà ní pé kò ṣe é. torí ẹ̀ pàlẹ́ ìtẹ́rọ́ọ̀fù lẹ́nu ìwà ìkọ̀rọ̀ọ̀rù ìkọ́bìlìhù àjẹ́hẹ̀d so ìkọ̀rọ̀ọ̀rù tó ṣe déédéé èyí tí a máa ń pè ní àlẹ́ ìtẹ́rọ̀ òun ni sídàkejì rẹ̀ jẹ́ ìjà níyàn tí ìyẹn jà níyàn pé nǹkan ni kò rí bẹ́ẹ̀ so àlẹ́ ìkọ̀rọ̀ àlẹ́ ó gbọ́dọ̀ lọ àbí àlẹ́ àwọn ìtẹ́rọ̀ ó gbọ́dọ̀ jókòó tá a pè nílẹ̀ lórí ọkàn wa ẹlẹ́ẹ̀kejì alẹ́tìzáàmù ìyẹn ni wípé ìfọ̀npẹ̀ ní alẹ́tìzáàmù ni pé ọlọ́ni yá ayé wọlé bí náà àmọ́nú kùtìbà alẹ́kùnrin sí i ó ń bẹ́ńbẹ́ gbogbo mùsùlùmí ń bẹ́ńbẹ́ gbogbo mùmìnì lọ́kùnrin lóbìnrin àfi àwọn tọ́nà bá yọ kúrò ní wọ́n bẹ́ńbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti wá rí ààrẹ pé òun bẹ́ńbẹ́ ẹni ni ó ti ṣe bá pè ní àìsìzámù ó ti ṣe bá pè ní àìsìzám ṣókùlẹ̀ ṣùgbọ́n tó bá rí ẹ pé àà ẹ ní àwọn ìdúrà àwa ti jù bá ń lọ <laughs> àwa ti jù bá ń lọ kí ni àwọn nọ́mbà rí ẹ mọ bí mo fàtọ̀ sùn bá dé ni ọmọ wòlíì ọmọ wòlíì wòlíì wòlíì wòlíì nínú ilé wa kódà ìdún wa gan wòlíì àwa ti ju ẹni dọ́rọ̀ máa pa á lọ ilé làwọn afáàmọ́ ń pè ní alẹ́mtìnà gbogbo mọ̀mùtẹ́nì lè mọ̀súùs gbogbo ẹni bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí kò sí gbèké torí. ọlọ́run ní ní Qur'an Karim ọlọ́run wala tankihu ma nakaha aba'ukum illa ma qad salaf ọlọ́run ní ẹni tí àwọn bàbá yín bá ti fẹ́ nínú ìyàwó ẹ̀ gbọ́dọ̀ bá wọn fẹ́ àmì ìtẹ́ bá ti ṣe lásìkò ọjà ìléyà o nígbà tẹ́ ń bẹ lásìkò àìmọ̀ kan òun ọlọ́run ṣàbójú kúrò fún eléyìí ti lọ. ènìyàn á ní bí ìtẹ̀lú lọ àwọn ìtẹ̀lú lọ ó wá lọ fẹ́ ìyàwó bàbá rẹ̀ kílẹ̀ ni ẹgbó sí àlẹ́mìtìnà ó yọ rẹ̀ kúrò nínú àṣẹ ọlọ́run èèwọ̀ ọlọ́run lè ó yọ rẹ̀ kúrò mbẹ́ẹ̀ láì ṣe ní tó ń ṣe tàwíìlì láì ṣe ní tó ṣàṣìṣe ẹlòmíì nígbà míì ó lè yọrọ ẹ̀ kúrò látara ìṣìgbọ́yé ìṣìtú ìṣìkà àmọ́ wáyé bẹ́ẹ̀ tí ó pe ọtí lómi tí ó pe ọtí lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tó bá mímọ̀ náà yọrọ ẹ̀ kúrò torí ẹ̀rú àwọn ẹ̀bá mi ẹni tí ó kò sí ẹ̀yìn tì wọ́n fi ṣùrùtù wọ́n á fi ṣùrùtù dé mọ́lẹ̀ ṣòrótù tẹkfírì wọ́n fi lè ẹ̀rọ àfà àbúrò ilẹ̀ fẹ́ yìí ẹ̀hẹ́ kíra bó ń bẹ̀ ọmọ ilẹ̀ fẹ́ mi àti ní gbọdọdọ ìgbò ẹ̀ẹ́kàn máa yà wá fún mi ọ̀yà sáyà yẹn lè dín nígbà áyà ilé tí ìyẹn ń lè jẹ́ kí mọ́tà lójúmọ́ áyà yẹn ọ̀tọ̀ ni bíbélì gbọ́ yé tì ó gbà á gbọ́ ó gbà kó ó wà ó rinlẹ̀ àmọ́ tó tu sí ọ̀tọ̀ nítorí tu sí sí òun náà ní nǹkan mi níbi títà àwọn ìlú ló wà fà ìlú lórí ẹ̀ òun tu sí lórí ẹni yẹn wọ́n lè sọ pé ẹni yẹn kọ́ ó ṣàṣìṣe ni wọ́n ní pé ní tẹ̀sí àmẹ́ni tó mọ̀. tó wá yọrọ ẹ̀ kúrò pé àánú ìṣẹ́ráyà yẹn mú ọmọ rẹ̀ àmọ́ èyí ló bá wí wa àwa ti ju àyà ń lọ níbi tá a súnmọ́ òfin ọlọ́run dé a ti dọ̀rẹ́ ọlọ́run sọ fáwọn sọ ọrọ òun lè kó kan òun kò bóun rí ní àlè ní ti náà torí a ti gbé àgbọdọ̀ jùlọ táwọn àfa lọ́pọ̀lọpọ̀ ọba ní na ilẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ìlọ béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì tó bá fẹ́ rú lójú béèrè wọn ó pàtàkì nígbà míì nǹkan lè ó lè dàrú tó ní ma bó ṣe dé gbà ẹ wo rìbá kí ni rìbá haram àbí rìbá haram àmọ́ kẹ́nìkan wá lọ́dọ̀ títò wo rìbá kìí ṣe haram aláàlí ni ṣẹgbẹ́ ni yẹn nìyí àní sọ níta fi ń ròyìn nígbà gbogbo màdáàmú bí màjá àbíyí nàbí sallallahu alaihi wasallam mọ̀ ẹ̀tẹ̀ rẹ̀ sí òun ẹ̀ sáráfà pẹ̀lú ẹ̀ kò ní ìṣòro kò bá kò fi rinlẹ̀ ó gán ti ẹ̀ sọ olóhùn ògbà pé rìbá ẹ̀kọ́ haram ni lọ́dọ̀ tó ń rìbá aláàlí ni sọ ẹni yẹn kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí wọn lọ ní alẹ́gbẹ́nà yà kúlú náà rìbá wọn lọ lè ráwọn tí wọ́n jẹ rìbá iná máa yà kúlú náà fi bọ̀ tó ní hí lọ́rọ̀ ọ alẹ́gbẹ́nà yà kúlú lórí àwọn alàlẹ́ yẹn tí wọ́n ti gbà àwọn tí wọ́n jẹ dúkìá ọmọ òrukàn ọlọ́ni tí wọ́n jẹ dúkìá wọn lé gé ní iná wọ́n sọ yẹ torí pé àwọn nìyí àwọn ògbà lọ́kàn wọn ife ń táwọn ń jẹ haramu ni wọn ò gbà bẹ́ẹ̀ ṣe halal làwọn lò bẹ́ẹ̀ ni tó máa ń pè ní haramu lọ́dọ̀ yìí ẹ̀yìn tí mo lọ́dọ̀ yìí tí wa halal ni ṣókè tó túmọ̀ pé àwọn ẹni wọn nìyí kúfúrú kọlbí kúfúrú kọlbí ló mú wọn kó sí kúfúrú àmàlí ìtakò àìnígbàgbọ́ lórí ọkàn ló mú wọn ṣe ohun tí ló mú wọn ṣe ìwà nígbàgbọ́ níta. àmọ́ kò túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń jẹ owó ọmọ òrukàn lọ́nà tí ò lẹ́tọ̀ òun náà nà dálà ayàyẹ lélẹ́rí. àdá àbá ọmọ òrukàn bá ń ti jẹ́ǹtẹ̀ mi ẹ jẹ́. àwọn akóso ayàyẹ fún bàbá kó tiẹ̀ fún un a lè kó tu ẹ̀sán zajiran láti lè fi jẹ́rù bá <laughs> àmọ́ kejì bá kó tu ẹ̀sán sókúmán lánàá zálà lè yé mi torí pé òun fẹ́ lè rí ẹgẹ́ bí kí ni haram tó bá rí ẹgẹ́ bí haram tó bá pé oko tẹ́tẹ́ nìyẹn sẹ́rí dáadé yìí lára bí tó tóbi jù táàlù súnà fi yàtọ̀ sí àwọn sọ̀rọ̀ jùlọ àwọn kan máa yà ni àwọn máa lẹ́ẹ̀mà ni ó máa lẹ́ẹ̀mà ni àwọn kan máa lẹ́ẹ̀mà ni tó wá sílẹ̀ ojú ọmọ orúkọ ọmọ orúkọ àtàkà fún fàálì jáde náà ojú gan lọ́dọ̀ àwọn àwárí àwọn ọ̀dà alùsùn náà ojú ọmọ orúkọ ojú ọmọ orúkọ haramu ni ọ̀la ìṣàkóso iná ọmọ ọ̀gbìn haramu ni ọ̀la ìkúra ìfín ìfọ̀ ọdún mi pàṣẹ gan-an kí ló sún mi débẹ̀ ṣé ẹni yẹ fàálì jáde náà láà wọ́n mùsùlùmí náà tuntun ìmọ̀ mùsùlùmí ni àmọ́ ìmọ̀ ni rẹ̀ gan-an ó ti jòrò ó ti dé ṣe tó ní ìdí òun ni kò ṣe tábà kò kúrò nínú Islam ṣókè torí ẹ àwọn ọ̀rọ̀ míì tí a wá sí ti tẹ̀síwájú ó jọmọ́ ọba lọ́wọ́ nọ́mbà fifty seven fifty six wàlẹ́ àná tó ń bá àdẹ̀mù min àlẹ́ mi lọ àní máa lanú padà ká pé ẹni tá a jọ ń kírun dájú pọ̀ fíbílà ẹ káwá sí pépè yìí lọ́kùnrin ló pè yìí látara pé ẹ̀rẹ́sẹ̀ kẹfà muharram ó ṣe nǹkan tí máa ó ṣe èèwọ̀ kan àwọn ẹ̀rẹ́sẹ̀ kẹfà mọ̀tàkùrọ̀ ó ṣe tí máa sọ̀rọ̀ di kékeré àní lanú padà ká pé kékeré bìdáǹbì fàálà bìdán fẹ́ni ẹ̀kọ́ súnmọ́ ẹ̀sìn máa lẹ́m ẹ bá ń parí ẹ̀ máa lẹ́m yẹ tẹ̀hìnà lẹ́kùgbà tí ìbá sọ́ni kíni ẹ̀tọ́ ìtìṣìláàmù ìmọ̀tìbẹ́ẹ̀mì rẹ̀ ìtìṣìláàmù ìgbésọ́lọ́ ń ṣe ní haramu káwá sọ́ni kíni halali ọgọ́rọ̀ mùsùlùmí lẹ́lẹ́tẹ̀ ilẹ̀ nínú àwọn mùsùlùmí àwọn tó ń bọ́ sí oníṣìnà olówó èlé ẹni tí kò ṣe dáadáa sóbì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí ò fẹ́ lálàá ẹlẹ́mi ò gba dúkìá ẹnikẹ́ni a sì fẹ́ ní òbítúwà ó sì fẹ́ ní òbítúwà sèlú á lóun ti kú kó má bàa di ẹ kó má bàa sọ ẹni tó ní náà àbí ẹ wá kó pé bàbá yẹn ń tẹ̀ ẹ̀ wá mi. tẹ́ẹ̀mọ̀ gbé wọn sí haramu ni àwọn wàláhì haramu ni àwọn wọn. ọbẹ̀ bàbá àbẹ̀lẹ̀ ọ̀kọ́rọ̀ kó yọkù lẹ́nu wa alùsùn náà rẹ̀ ní bí àwọn bí alùsùn náà kí ni ń gbogbo ṣe rẹ bó ṣe ni ipò ń dín àhábì súnmọ́ sí i àmọ́ lọ́dọ̀ àwọn àfàwárí jù àwọn òwúlẹ̀ òun náà tiẹ̀ ní wulẹ̀ bí ìkéjì náà rí pé mo ti ojúde kékeré ojúde náà ojúde kékeré àmọ́ àlùsùn náà wàlá àmọ́ kẹ́sù áàdẹ̀m min àlùkí lẹ́sí bí dáńdé máa lẹ́nu lè sọ̀rọ̀ so ntí anabi sallallahu alayhi wa sallam tó bá mú wá fún wa á dùn má ti ṣe sílẹ̀ bẹ́ẹ̀ láì ní tako láì ní jẹ́ àníyàn á dùn má ti ṣẹlẹ̀ á rà á bí máa ń wa ò báyìí tí ìgbé láti lè ṣe àádùwọ́lẹ̀ àgbà lórí ọkàn á sì gbà lẹ́nu iṣẹ́ wa òun ni ò tí ì ibi tí àwọn alùsùn náà tó pèsè nù jama mùsùlùmí torí ẹ òun ló fi wọn nínú ahọ́n táwọn alùsùn náà máa fi ń ṣe dáwà àwọn tẹ̀sí káfíìrì káfíìrì káfíìrì káfíìrì káfíìrì káfíìrì káfíìrì ọ̀hún. àmọ́ àwọn kàwárí àwọn táwọn máa ń lu gangan àwọn tẹ̀sí mi kéèké torí pé àwọn náà dára àwọn láyà yìí ẹ ṣe dìnnà ṣé màá pèsè náà dání mo mọ̀ bẹ́ẹ̀ ẹ̀wù ọlọ́pù ṣàánú ni aláì àbúrúlá ni mo kìí ṣẹlú mọ́ kódà inú mi ń bàjẹ́ lọ́dà alùsùn náà ẹlẹ́sìn òní wọn àmọ́ mùsùlùmí náà ní ẹ̀ kódà alùsùn náà tún yọ pẹ̀lú. alùsùn náà ẹlẹ́sìn òní àmọ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ńkọ́ òdì torí pé iṣẹ́ àmọ́ bí máa ní iṣẹ́ a máa kó iṣẹ́ ẹ̀ṣẹ̀ a máa kó bá a máa kó ìpalára bá ìgbàgbọ́. wọ́n ẹnìkan ṣe ìsìn lẹ́nu fún ṣe ìsìn náà ẹ̀sìn ní bákan náà gan ní lọ́dọ̀ náà ẹ̀ lè jẹ́ bákan náà ẹnìkan mo fi ẹnìkan mo fi ẹ̀ lè jẹ́ bákan náà níbi tí wọ́n ti mo fi ẹnì yìí ó ti jù ọ́ lọ tíwájú náà lóun náà bá ń bẹ tóun náà kó sí nínú ẹ̀jẹ̀ náà nìyí tí wò sí kó sí ìwọ náà jùlọ níbẹ̀ àmọ́ kí yẹn rí ẹ ó sì rí pé ìmánì òun sì wà bẹ́ẹ̀ gidi gbangba náà ló sì wà bẹ́ẹ̀ tó ń ta orí bá lọ́dà alùsùn náà rẹ̀ rí bẹ́ẹ̀ mọ́mìn náà kò sì ní náà kò sì ní náà àmọ́ lọ́dà àwọn kàwárí àwọn tó torí ẹ̀ ìgbà pé ibi tí alùsùn náà ti máa ń pè yàn kí nítorí ó nígbà tí ìyẹn bá jà níyàn ọ̀rọ̀ ọgbọ́n tó nílẹ̀ ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tó nílẹ̀ ajá níyàn àbí àti ẹ̀sìn nílẹ̀ pé lóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run ni lóòótọ́ ọ̀rọ̀ anábì àmọ́ ọ̀rọ̀ yẹn ò bẹ́ẹ̀ níbí ó máa fa ní ìlẹ́yìn bíbí fi kírun ìdí tó bẹ́ẹ̀ pé wọn pàdé ayáàlú kùrán tó ní ká kírun wọ́n mọ̀ wọ́n kò tiẹ̀ fún yín àti ìwọ̀n sẹ́lẹ̀ àtàlẹ́ ìlú kiri wọ́n ti wọ́n ti wá àdínù kì í sì kí ẹ bá bẹ̀rẹ̀ pé ah

tó bá lè yọ rẹ̀ kúrò táwọn afa àwọn afa òní ìṣúlù náà ń pè ní àlè ìtì náà nìyẹn tó yọ rẹ̀ kúrò. ìlànà ìjọba Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ sí àwọn sójà rẹ̀ tí wọ́n pa arákùnrin kan tó fẹ́ yàwó bàbá rẹ̀ ọlọ́ni ká má fẹ́ yàwó bàbá wa wọ́n lọ fẹ́ yàwó bàbá rẹ̀ bóò ni ìyá òun ò sí inú wọn ẹni bá rẹ̀ kó òun sí nínú àwọn tọ́tọ̀ ní ó jẹ́ ìwọ̀ fún mi ẹni ẹ̀fí ọ̀rẹ́ kúrò ṣókìlẹ̀ àmẹ́lò mi sùúrù ta orí ìdílé ìwà fẹ́lẹ̀ mi ẹlẹ́mí lè ṣe nǹkan ní ìgbọ́yé ó lè ṣe gbọ́yé bẹ́ẹ̀ ni ó lè ṣe ọtí ó lè ṣe mú sí omi ó lè ṣe gbọ́yé bẹ́ẹ̀ ọmọ nínú kan náà wọ́n sọ ábà nínú àmọ́ ọmọ tí àmọ́ gbà ẹni padà rẹ̀ àà ọ̀dà ó lóun ò gbọ́ a ẹ̀ bó jẹ́ kó gbọ́ ilé lẹ́yìn tó ọ̀tọ̀ ní sùúrù tàwé ayé alukọ̀hánù tó sọ fún wa nígbà a jáde sàrí dúró àlùfájà lè sọ àbí àmọ́ apá kan náà sì gbọ́ yé okùn dúdú okùn funfun làwọn máa ń nà sórí kílò wọ́n sì máa jẹun lọ láì mọ̀ fún wọn jọ̀sán sùúrù ìdìbò tòbí ìtú tí ò da tí ò bá mu àìfẹ́mi yẹn ní kékeré ṣùgbọ́n àmẹ́ni tí ò kó sí tóun tiẹ̀ máa mà yẹnì lẹ̀ ní wípé àwa ju kíní kan lọ àwọn ẹ̀mí kírun ìrìn wákàtí márùn-ún èmi ẹ̀mọ́ mi ni èmi àgbẹ̀ kírun ti ṣe kọ́ọ̀dù ẹ̀mọ́ mi ni ìbá mọ̀ mi ni èmi ni dúró lọ ẹ̀ẹ́wẹ̀ ni ẹ ti ṣe oṣù lọ àmọ́ tó ti bẹ́ẹ̀ àálùsùn náà ní pípé pípé rẹ̀ wọ́n wo ṣòrótù tẹ̀fẹ́ ọmọ àmọ́ tẹ̀fẹ́ bóyá ènìyàn bóyá oní mental problem bóyá ní lórí rẹ̀ bá ti dàrú kò sí kò sí dáadáa kankan ló fún un ẹ̀fílẹ̀ o tí ò kírun kò kí náà nù ọlọ́run kò níbi bí ó sì gba ẹ̀kọ́ bá náà ní ọlọ́run kò níbi bó ti ti di ilé ògùn ń bọ́ sí ilé ọya ọlọ́run níbi torí pé kò sí làkàyè kò sí yàwó rẹ̀ ṣókèlè torí ẹ èyàn èyàn èrò tí ń kà fara wèrè à èrò tó ń bọ̀ yẹn kì í ṣe nù pèsè rí ni à wọ́n tó ti di pèsè rí من قال فيه يا كافر فقد باح به أحدكم àìlànà pẹ̀lú tí ò rí ṣe ìpínlẹ̀ láti ọdún ìpínlẹ̀ àwọn alápàdà jẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọn bá ti jẹ́ tó torí ẹ̀ agbọnrin yìí agbọnrin kan sí owó pàtàkì nìyí àmọ́ kípa jùlọ sílẹ̀ sọ́rọ̀ ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam àyíjà níyẹn ó lè tako làákàyè ó lè tako àṣà ó lè tako tá a kọ́ tá a mọ̀ ó lè tako ọ̀làjú wa òdodo ni a gbà kó dodo ni torí ẹ ìmánì mùsùlùmí gbogbo mùsùlùmí ayé ìgbàgbọ́ wa ìmánì wa kò lè jẹ́ ìpele kan náà torí àdéhùn lọ́nà ìpele kan náà kódà bá jẹ́ bèjì kódà bá jẹ́ kó àtìyàwó ìmọ̀ni àlìmán mùtàfáàrì ìmọ̀ni máa ń jura wọn lọ òní àmọ́ a gbọ́dọ̀ ọ̀rọ̀ nàbí wa muhammad sallallahu alayhi wa sallam. abdullahi bin umar radiyallahu ta'ala anhu pàtó ní àwọn èèyàn kan tí ó ń kírun irun arìnrìn àjò ó ń kí rákà mẹ́rin lè dá máa fún mi pé bàbá ti ń lọ nínú ìrìn àjò lórí ilé àmọ́ ń kí rákà méjì ni. onímọ̀ sọ́lá oye ní kẹ́ntì bá fi lè kírun onímọ̀ sọ́lá ó ní sọ́látò lè mùsáfẹ́ rákà kẹ́rin sọ́látò lè mùsáfẹ́ rákà kẹ́rin ìrun arìnrìn àjò méjì lórí ọmọ sọ́là àrùbá fàkọ̀dì káfàrà ẹ̀yìn báyìí lè kí méjì ẹni ẹ̀fì dìbò tó bá ti lè kí mẹ́rin ó ti dìbò lẹ́bí. sọ̀lá àtùlù musáfir rẹ̀kàkà ni inú wa ní ilé ẹjọ́ rákà méjì ni ìyẹn ló kó mẹ́rin mẹ́rin méjì ni bá a ti máa ń kí òun. àmọ́ wàá wó sùsùn wàá mọ̀ mọ̀ ti mẹ́rin àbúrò àti ọmọ rọ̀bì ọmọ ọ̀rọ̀ ti àyàlà àwọn ọmọ ọlọ́dún tó tẹ̀lé àwọn fáwọn sàlàyé níbẹ̀ pé ìdájọ́ yìí kò lè wà lórí gbogbo èèyàn ẹ̀rí ìgbà dáná bí sọ ènìyàn rẹ́ta rẹ̀ jù náà dáná bí sọ ẹ̀ ní ọ̀gbá dèmí èmi ṣé gbogbo ẹ̀ lè máa ń jẹ́ ẹ̀lẹ́ ní ilé àjèrè tí ìgbà tí ìrìnàjò tèmi egungun máa ń le àrùn dáná bí sọ ẹ̀ àrùn ẹ̀lẹ́ ní ọ̀gbá ìtìnáàmù rẹ̀ tó kílẹ̀ ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ kejì rí o àbẹ́tọ́ ti pé ah arábìnrin ká kí méjì náà ló ló dáa jù ló lọ́lá jù àmọ́ jẹ́ nkí pé pé mẹ́rin náà mùsùlùmí ni àmọ́ èyí tó ṣe òun ni kò dáa kò dáa mùsùlùmí ni torí pé ó gba ọ̀rọ̀ anábìsọ̀lọ́ ọ̀nà àtọ́nà ó gbà á gbọ́ ó sì gbé nílẹ̀ àmọ́ kò ṣe òfìsílẹ̀ torí ẹ̀ nígbà míì mọ́sálà míì ó lè jẹ́ mọ́sálà bàtítọ̀ tí ó kéré gan tí ìbá abẹ́rẹ́ kí ẹbùn jama yẹn lè di kìsìrí látàrí ní ẹ̀bá ti ti ìbá òfin mo pàdé àdéhùn arábí ní yàrá ti ọ̀rọ̀ yìí tí àfi kàmẹ́ta jẹun kàmẹ́ta ló bá bẹ̀rẹ̀ sí ní ìṣèlú ẹ̀yẹ́ ló ṣáwádà ó ní à ah, ṣé mo kọ́ra mẹ́lẹ́ mo mọ́ Orang yẹn kò bá tún fẹ́ kẹ́kẹ́ lórí pẹ̀lú ẹ̀ ń mana? wọ́rọ̀ wọ́rọ̀ wọ́rọ̀ wọ́rọ̀ wọ́rọ̀ wọ́rọ̀ yẹn lè lebih lórí yẹn lè gbégbé mulu semua pé àyà lebih wọ́n lò fún wọn Allah ta'ala ẹnì kan bá mọ́ Ini ó ní ini láti gbé aráàlú Mọ̀dínà ni ó ó níbo láti gbé aráàlú tábájára lè Mọ̀dínà tá a fẹ́ wọ Mọ́kà láti fún ọmọdé kìíní dúró ìrẹ́fà ni rẹ̀ lórí ìgbé wà láà tó wọ́n bá débẹ̀ ohun tó ń jó gbé ńkọ́ bí ká máa lọ ìjọra káwa ní àtìgbébí wọ́n wá ní ká lọ gbé ní ọjà àbùkùkù bí àpẹẹrẹ ni o kẹ́ni wá ní à ti máa gbé nínú ilé ìwé ńkọ́ wọ́n máa ń lè kí ni èmi ń sọ fún ẹ pánàbí mi kó o gbé ní ẹ̀hẹ́ ẹ ló gbé nílé rẹ̀ yìí ọ̀nà àṣìṣebí sábà wò distance díẹ̀ náà ló fi gbéra wọn náà kí ni mọ́mọ́lì bẹ̀tọ̀ mọ́mọ́lì kò wá mú ayé alùpùpù hàn wá ọlọ́ni falyahdhar falyahdhar alladhina yukhalifuna an amri ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ya pa àṣẹ ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni ẹ̀ ṣúra ẹ̀ ṣúra ẹ̀ àyùsí bá hùn àtúnṣe ìbámu fitna kí fìtínà mọ́ jàlù yìí e? kí fìtínà náà kúfùrù kẹ́mọ́dì kèfèrí torí pé ìyẹn lè kó sínú kíni alimtina àwọn tó ní ilé kejì àwa ìyẹn lè kó sínú alimtina ẹ ṣọ́ra tánàdé ò sọ̀rọ̀ àná bí o ṣe ànábì ó pàṣẹ nǹkan ẹ máa ní èyí kọ́ ló fitna òun náà ní kúkúrú èyí ó sallallahu alaihi wasallam àwọn ti ẹ̀kọ́ sínú fitna òdodo ni àmọ́ lọ́dọ̀ tí yín kò tẹ́yìn lọ́rùn tó. ìyẹ́ ẹlẹ́sẹ̀ lélo ló mú ìlàlẹ̀ ìyá mi torí ẹ̀ àìfojú kéré súnà màámà kọlẹ̀ àìfojú kéré ẹ̀ wọ́n fojú kéré ìlànà lọ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam nítorí bá ṣe léwọ̀ èèwọ̀ ni nítorí bá ṣe lọ́rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ni nítorí bá ní súnà súnà ni nítorí bá ní ìlànà ìlànà ni àìfojú kéré àmọ́ ní àwọn ẹ tuntun ẹ tuntun àwọn mọ̀sáìlì kan máa ń bẹ tó máa ń jẹ́ ẹ tuntun àwọn yẹn lè ní àwọn àfáà lè ní ìyàgbọ́ ẹnu láàrin ara wọn ó rí bẹ́ẹ̀ ẹ wọ lẹ́ẹ̀kan fún alápẹ̀rẹ̀ rìbá kí ni ìdájọ́ rìbá haram àbí ìjùmọ̀ haram ní rìbá ok àwọn mọ̀sáìlì rìbá wíyà kan wà tó lè bọ́ sábẹ́ mọ́sálà ìṣìyàdíyà mọ́sálà kìlàdíyà ẹwọ̀rọ̀ pọ́s ẹwọ̀ pọ́s nínú kódà náà àwọn àfáàní àwọn àgbà àwọn àfáàní súnmọ́ láwùjọ àwọn kan ní kọ́ àwọn kan ní ìtọ́ ibi eléyìí kọ́lá máa ń wọ́n ah ọlọ́run ní ṣe pọ́s ah, ẹ ṣe pọ́s rẹ nítorí kàfàrà yìí náà máa bọ́ ṣe ìfọ́mọ́tò ilé ìjà láà torí pé èyí ń gángan mọ́tàlá yẹn gángan àyìnbó mọ́tàlá yẹn gángan fún rẹ ẹni òkú lórí àmọ́ lórí ọ̀rọ̀ rìbá kò sí yàtà àbí. وحل الله وحرم الربا الذين يأكلون الربا لا يقومون إلا كالذي يتقبضه الشيطان من المسجد يا أيها الذين آمنوا اتقوا الله وتقوا ذاك من الربا إن كنتم مؤمنين آية في ربا لي وفاء سألكم الذين تقولون في حرام ربا haramu nù àmọ́ àwọn mọ̀táyò kan àwọn àlàyé atótónu ọ̀rọ̀ ẹ̀sẹ̀ kan lè wà lábẹ́ rìbá tẹnu àwọn onímọ̀ lè mọ́ kò lé lórí táwọn kan sọ pé a ah, kì í ṣe rìbá kì í ṣe haramu àwọn kan ní haramu nù nínú eléyìí ni àìsí èèyàn kìsìrì ẹni tí ò bá lọ bí a lọ àìsí èèyàn kìsìrì a lè ṣe ìlzámù èèyàn lórí ẹ̀ ìjọ ìwà nù ìlzámù olè wáyé eléyìí tó clear so gbogbo dára bí sallallahu alayhi wa sallam tó bá mú wa nígbà tá a rí pé yẹn ní àmájọ kí nínú ìdájọ́ kan kíbílà ni a sì tún ní ọlọ́run bí kúlẹ̀ máa fọ́ aláwọ̀ àfọ̀bár àríkú gbogbo tí anábì sallallahu alayhi wa sallam tó sọ wà àfọ̀bár tó fún wa nílò rẹ̀ mo sọ dẹ̀kẹ́ wọ́n gbà lódodo wọ́n gbà ní òdodo torí ẹ̀ o lè mọ sọ fún òun kìnnì òun dájú kọ kíbílà o wá gba àdìsí gbọ́ tẹ́kọ̀ àwọn náà ń bẹ àwọn lẹ́yìn náà ń bẹ o. ìgbà dé alhamdulilayi aládùúgbò wa ìtàn náà ti bá wọn náà ti ta náà ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti dé wọn ti di alùsùn náà ọ̀pọ̀lọpọ̀ bàbá náà ti di alùsùn náà àwọn ìyá náà ti di alùsùn náà àwọn owó lókùn wọ́n ṣe mítìmì mọ̀lẹ́bí nínú àwọn ìjọ bí ìjọ kùrẹ́sì ìjọ ìdàlá ìjọ pípínì ẹ̀ẹ́dùnún ẹ̀tàwóró lókùnrin tó ní kó sádìsì kò sádìsì kò sádìsì ẹ̀fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yóò kọ̀ yóò dá padà sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó gbìyàn kínu ẹni tó kí mi ló ń dájú kọ kíbla ètò àtúnwò tí ń dáná bí ìmú wa ó gbà á lóde àbí ò gbà á lóde gan. Títí òun ni wọ́n gbólóhùn máa dáámú máa dáámú. Ẹni àwọn ilé náà kiri kan kíbla ó fẹ́ kí wọ́n kan gbàdí ti gbọ́ ni. Bọ́dọ̀ ti wá tó ń gbàdọ́ kí wọ́n gbàdí kọ kíbla èyí ò dáa kò sábà nílẹ̀. Wọ́n dájú kọ kíbla àmọ́ kò gbàdí ti lọ. Wọ́n dájú kọ kíbla kí wọ́n tọ́lá ààrẹ ẹni kò lè jẹ́ mùsùlùmí ó ṣe wọlé fún mi. so ìdájúkọ kíbla àmì tó tóbi tá a fi máa ná mùsùlùmí ni àmọ́ kì í ṣòwò nìkan kì í ṣòwò nìkan so gbogbo sáà Nabi sallallahu alayhi wa sallam bá fún wa lérò ẹ̀rí gbogbo ìpátá àgbàlódodo yálà ní tó ti lọ ní tí ó mọ̀ ṣẹlẹ̀ àbí ní tí ó padà wá ṣẹlẹ̀ agbọ́dọ̀ balẹ̀ gbogbo. Sheikh Muhammad bin Abdul Wahab rahimahullah ta'ala ní ọ̀pọ̀lọpọ̀ ọtí ra wọn nínú ẹ̀ ní bóyá ìṣúlù sàrátà nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ìtumọ̀ ṣahadatu anna Muhammadan abduhu wa rasuluhu ta'atuhu fima amara wa tasdiquhu فيما أخبره أها واسناد ما نهى عنه وزجر وألا يعبد الله إلا بما شرع ذاتني أشهد أن محمدا عبده ورسوله في مجرد كتبي ẹni tí ìwòkọ́ṣe tó tọ́ sí ní gbogbo ẹ̀dá tó ju muhammad sallallahu alayhi wa sallam lọ lásìkò wáyé. sọ̀tọ̀ á ti fún sí muhammad òun àná lùgbà pa lọ́láṣẹ ó lọ́rọ̀ ìfún wa kájọ láṣẹ rẹ̀ bẹ́ẹ̀. àwọn àṣẹ kan bẹ dáná bíi ìpàwá tó lè dáná lùkùrọ̀ hánì tó ti pàwọ́ láṣẹ rẹ̀ àṣẹ tèmi àwọn ìwọ̀ kan ń bẹ táwọn ẹbí pọ̀ fún wa tó bá wọn náà kúrò àná mi bá ń bẹ tó sì gbé wọ̀ o sì gbọdọ̀ mọ́ ilé wọ̀ torí ẹ̀ wọ́n tó máa ń sọ pé òun náà bá ní ìwọ̀ ni ìwọ̀ ni wọn náà bí òun náà bá ní ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni lẹ́yìn ẹ̀ sí nǹkan míì mọ́ ìṣọmọ lẹ́yìn ànábì o sọ̀nà náà sọ ìṣọmọ lẹ́yìn ànábì tó ń sọ oní tó bá dìgbà kan láwọn àsìkò ògbẹ̀ni ayé àwọn nǹkan ó ti dé wọn ó jókòó lẹ́yìn náà bá jẹun yóò tán tó kóró wọn ó kún lórí àga mùdẹ̀mùdẹ̀ àga mùdùmùdù aláàárí a máa wá sí fáwọn pé ẹ máa ka alukurahani ìjẹ́ bá ti bá ń bẹ̀ nínú aláàlú aláàlú lọ́dọ̀ tèmi náà bá ti bá nínú alukurahani nínú haramu haramu sọ mi àwọn wọ́n láwọn ẹni ẹni yìí àwọn ẹni àwọn ẹni ṣe torí ẹ̀ ní tó dà àṣẹ àmọ̀ bá náà lùkùránì èèwọ̀ àmọ̀ bá náà lùkùránì àṣẹ àmọ̀ bá nínú súnà nábì èèwọ̀ àmọ̀ bá nínú súnà nábì wa muhammad sallallahu alayhi wa sallam lọ́nà torí wa máa máa ká tó mú rọ̀ṣúlù fàkùrù wa máa nà á tó mọ̀ ánìhù fàǹkàkùrù torí ẹ̀ súnà kárí yẹn ilé súnà nábì wa muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ kí ni tafsir sunnah tafsir al-Qur'an tubayyinuhu tubayyinuhu wa tuqayyiduhu sunnah a máa di Qur'an ló gbé sunnah a di, itu Qur'an tú a máa dé mọ́lẹ̀ òun Qur'an ti dé sunnah a máa sunnah ti máa wá bí mustaqillah pẹ̀lú àwọn ìdájọ́ àwọn òfin tí ò ní kankan ṣe nínú alukùránù bẹ́ẹ̀ lè bá bẹ́ẹ̀ tààrà nínú alukùránù a àmọ́ mo wá bẹ́ẹ̀ nínú ìdájọ́ ó pọ̀ jàǹtìrẹ rẹ̀ nínú ẹ̀ ní àkẹ́kọ̀ọ́ nàfíkà ìkómọ tí àkíjọ kó mọ ó dà àwọn tó jọ ń bí díẹ̀ àwọn ṣòkó mọ àwọn tó ní kò sádìsì wọ́n ṣòkó mọ àbẹ́wọ̀n bẹ́ẹ̀ àní ògbàdì ṣùgbọ́n kùránì lè kán sáńgílítì ẹ̀jẹ̀ tí wọ́n bá jẹ́ bí wọ́n ń tẹ̀lé wọn ọdún ìdílé àwọn ọ̀nkà ewu lè yẹn níbo ló kiri ikú mọ́ tó ń ṣe níbo ló kiri oníkàtúntà kan tí kan náà ọmọ àwọn ọmọ ajagun wà ní àwọn ní ìgbà àdìsí tó bá bá làákàyọ̀ ọmọ ní wọ́n mọ́ ń ó bímọ òkè ọlọ́run wù ọlọ́run gbà sí torí wọn báyìí ẹ dẹ wọn sẹ tó mú wọn ni ẹ bá ní òkè sẹwàá kó mọ nísì ó lè ní àwọn òkú mọ àwọn òkú mọ lẹ́yìn ọjọ́ mẹ́jọ mo wá bó ni fún wa ní kó mo bá ní àyè tó máa ṣe kó mo lánàá ọlọ́run ọlọ́run dà sọ́nà dákun ayé alukùránì wo ló sọ pé kíyàn ṣe kó mọ ìró díje olówó àwọn ayálùkọ́ àdínà wa wọ́n ní mẹ́ta àdíjù pẹ́pà dì sí àdíjù wa dáadáa alábi ní kúlò gbọ́lá ń mọ̀rọ̀ sáà lóbi àti ìfọ́sí àbí ayálùkọ́ àdínà ń lò kí ẹ̀wọ̀n fọ́mọ̀ olùwọ́ sì fọ́lọ́mọ̀ nígbà tó bá wa ló bá wa ló wa ẹ́ ayé ò sì dọ́ọ̀jì irọ́ ló ń papọ̀ sínú àlùkọ́ àdínà nígbà tí kò padà pè ní mọ́ wọ́n á pè é táyà wa pamọ́dé lẹ́gùn rẹ̀ nù àyà wọlé sọ pé èèyàn kò mọ̀ ẹ mọ tó wí fàámọ́dù ní ìmọ̀tì rọ̀bíkà fàádì fàámọ́dù ní ìmọ̀tì rọ̀bíkà fàádì ó ní ọlọ́ọ̀ni orí tó bá ti mú yí ẹ kéde ó wà mọ́tò fi lè kéde àti kó pẹ́ ẹran ṣe kó mọ́ tàràbà nínú ọ. ṣẹ́gbẹ́ ó ṣòro fún láti takò àbíjì láàrin ilẹ̀ gbọ́dọ̀ ti fẹ́ sọ bó lè fẹ́ gbé kalẹ̀ gbogbo mùsùlùmí ayé náà máa ń kó mọ̀ bóòdì ẹ̀ ti gẹ́ so ẹ̀ tó ń ta wọn ò gbàdí ìgbọ̀n wọ́n sì ń lo àbí olùbẹ́ wa pọ̀ torí ẹ̀ ìsìláàmù kò ṣeé ṣe pẹ̀lú àlùkùrù ámì nìkan ṣoṣo impossible ìsìláàmù kò ṣeé ṣe pẹ̀lú àlùkùrù ámì nìkan ṣoṣo bóòlù ti fẹ́ ṣe é bóòlù ti fẹ́ ṣe é tí báyìí kó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ni jẹ̀mọ́ ọlọ́run ò ní gbà náà dìde sallallahu alayhi wa sallam yóò kàn sọ kùránì kalẹ̀ náà láti máa máa ti máa pè ó sì máa kà á kò pọ́sibù kò pọ́sibù impossible ọlọ́run wa ń ń zanna àlẹ́ ń zanna ilé ka zikro ọlọ́run ní aṣọ kùránì kalẹ̀ fún wọn muhammad sallallahu alayhi wa sallam litubayyina tẹ̀bíyìn litubayyina tí wà nábì máa ṣe àlàyé máa ń zilẹ̀ ilé yìí kùránì tá a sọ kalẹ̀ fún wọn wọn làálà ń wẹ̀ tẹ̀sẹ̀ kàró àlàyé tá a nábì wá ṣe ìrìn ò wá fẹ́ gbà ẹ bá lọ mọ gbogbo àwọn tó máa ń sọ yìí pé àwọn òfẹ́ gbọ́dọ̀ kankan kùránì nìkan ni kò sí bọ́n ti fẹ́ ṣàlàyé bọ́n ti fẹ́ sọ ti kùránì táwọn náà ní máa fi àlàyé tí wọ́n sí. òye oní ọ̀rẹ́ rọ̀mọ̀dán ọdún kejì sísìn ìyàgbọ́dún kẹta wọ́n máa ní àwọn gàrí ṣùgbọ́n náà ni wọ́n á lọ́ọ́ ti jọ sí wọ́n ti jọ sí jágbà àdékùnmá náà ni ọmọ rẹ̀ kan nìyí òun ka Quran eh, English dánù dẹ́n tí english ń wí ẹnu òun kára rárá dánù tí english ẹ dákun no òyìn ka english òun tún yóò gbà òun ka english ìlà kan ká lórí wọn mọ tòrá nìka òun ka ìgbó rẹ ni ìyẹn èwo làbúrò mọ ti sáà gbé ìbòdó sọ ni àtànsọ náà ni all praise be to allah the lord of the universe wọ́n sọ̀tàn mímọ́ òye o fẹ́ lu alihamudulilayi rabbil alamin náà o fẹ́ fi ṣe wáàsí o sì ní òlu àbí àbí ó kàn ní salamu alaykum wa rahmatulah all praise be due to Allah the Lord of the universe salamu alaykum mo jẹ́ láti ènìyàn o bàtí ìyàwó ta English wọ́n máa ń tún Yorùbá ẹ́ tí Yorùbá gan ó wá pọ̀ àwọn apàdé wọ́n pàdé ti di ẹ̀ lọ́wọ́ yìí ni kò pọ́sibú tó a lè fi Al-Qur'an nìkan tààlà fi sinà impossible níta fi sinà Al-Qur'an àti sinà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ونحن أنزلنا إليك الذكر وأنزلنا إليك الكتاب والحكمة فلان يا صوتي راك على هو محمد صلى الله عليه وسلم والحكمة الحكمة هنا السنة سنة للجبيل النبي صلى الله عليه وسلم قل اعطيت القرآن ومثله ما فلا وفق الله سبحاني آتيني وابي ان ولن يسنة تريد سنة يوم ما شاء الله يجب أن القرآن وايا ان يقول لهم بعدين يقول لهم بعدين نال القرآن ṣé mo ní pé tó bá farabalẹ̀ fún gbọ́ súnmọ̀ tó ka súnmọ̀ ó ní mo bó ṣe lù ìnàlẹ̀ ìdílé yóò há rè gbọ́dọ̀ bá ọ̀hánwá rọ̀ sí i la ọlọ́run gbẹ́ni gbẹ́ni tí wọ́n máa ń gbé fún tọ́lọ́run gbogbo ìdòwú sí ẹ̀rẹ̀ tọ́lọ́run bá tọ́lá tí wọ́n lè gbogbo tọ́lọ́run àmọ́ súnmọ̀ kálá yìí tí wọ́n gbogbo wọ́yà tàwọn náà fi àrùn di fasáàdà tí wọ́n sì ń fọ́n bàjẹ́ kó ní ilẹ̀ ánìkọ̀ tẹ́lù àwùsọ̀ lágùn àwùsọ̀ pọ́ńtì àìríhìn àdìlẹ̀ fún mi ní bó lè fẹ́ẹ́ tó bá ti pé wàhálà ní kẹ́ pa wọn gbọ́gbọ́ o wọ́n ní ẹ̀ pa wọn ìfọ́tà wọn pa wọn kíjọba pa wọn àyùsọ́là wọn kàn bá gbèrè tó túmọ̀ pé èèyàn kan àbí ọ̀daràn kan òun náà lè ń pa ìsèmọ̀ ọ̀daràn náà lẹ́kọ̀ọ́ máa gbèrè àbí àtòfọ́tà àìdí yìí ní ìfìlà ìsèmọ̀ ọ̀daràn kan náà lè ń máa gbèrè rèé sẹmẹta àwọn tòkọtà àdéhùn ní àwọn ajínú nínú ìlẹ̀kùn kẹ òṣìṣẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ apá wọn lẹ́gbẹ̀ẹ́ fẹ́ wọn àyùn fáwọn mìíràn mìíràn rẹ àbí kẹlẹ́ wọn fóònù lórí ilẹ̀ fóònù ilẹ̀ bọ́ sí i àbí wọn bẹ tó pé ok how yẹn nìyí pé ti kẹ̀hìír ètò máa ń wù ní ẹ̀mú rẹ̀ dé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pọ̀ ó túmọ̀ sí pé banditi alimuharaba alimuharibu ìran mẹ́rin ni wọn àwọn kan bẹ́ẹ̀ wọ́n á pa ayan láì kó dúkìá wọ́n á pa ayan láì gba dúkìá àwọn èèyàn gbogbo ẹnikẹ́ni tí máa máa ń pa ayan jàmáà kí ni ìdájọ́ rẹ̀ á ń ṣe fẹ́ ìfọ̀tálù wọ́n pò náà tá a bá tó nínú wọn lẹ́yìn tó tún pààyàn ó tún gba dúkìá ìsọ̀lápù tó di lẹ́yìn tó wọ́n ìjọba ó òun ó tún wá kàmá gbélé mi. tó ń túlẹ̀ báwọn ẹlẹ́kẹta òun tiẹ̀ òun ò pààyàn bẹ́ẹ̀ ni àmọ́ òun gba dúkìá kò pààyàn àbí ó kàn gba dúkìá àwọn èèyàn ni àwọn tó kọta àbí wà dé nínú fìlà àwọn tí wọ́n gbé ń bí tí wọ́n gbé ní ọ̀fún ọmọ ọwọ́ àtọ́mọ oṣù tí wọ́n gbé ní. ẹ táwọn àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ni àwùjọ ń fa ọ́ mẹ́ta àwọn tí wọ́n lè kúrò lẹ̀ tí wọ́n fi fẹ́ wọn ẹ̀wọ̀n béèrè wọn làwọn tó bá máa dẹ́rù bá àwọn èèyàn lásán kò pa ẹ̀ kò mú dúkìá bá ti fi ṣàlàyé nìyẹn torí kéèsì ẹ bẹ ní sọdẹ kò fárí. so kéèyàn bá tẹ́kọ̀ òun fẹ́ fi súnà òun fẹ́ fi ṣàlàyé yóò kàn máa wíwí fún mi yóò máa dá wa lálẹ́ kò súnà ṣàlàyé àdéhùn eh, alukọ̀hánì kẹrin wọ́n ṣàlàyé àyè ọ̀rọ̀ ọlọ́run wàsáríkù wàsáríkù ọ̀kìtọ́ wà ìlú yahoo òkè wàsáríkù kílọ́gbọ̀n sáríkù ẹ́ ǹdẹ́mọ̀ tó gbẹ̀lẹ̀ ìbánánu àbí ẹjọ́ wọn kówó fún tó na jẹ kíni òdì méjì ẹjọ́ wọn kówó fún pé agbẹ́kànga ẹ̀bọ̀ ẹjọ́ máa ká lọ ẹ̀bá sì kánjú wọ́n sì kánjú ẹ́ ẹ̀ka sì jẹ oyè kan tán ní kó wọ́n ní kó náà gómú eh, nínú owó tó gbọ́tàǹdà ń bẹ̀ ọgbọ́tàǹdà eh, one fifty olóńgbẹ ní one point five million kí ni yẹ. Eh? gbogbo ẹ̀rọ gini olè jàǹbá náà gbogbo ẹ̀ so ẹ padà wá rí i pé olè olè olè olè olè olè àmì ìdínkù dání yẹn sọ wàsárìkò wàsárìkò èyí tí wọ́n ní kó ná one point five ẹ̀ kó ná one fifty tó wá parọ́ pé wọ́n kọ́ńtrákì ni nínú ìṣẹ̀lẹ̀ àti ti sáríkì sáríkì kọ́ náà ń pè ìdájọ́ ti fi ọ̀tọ̀ èyí tí wọ́n fún ní nǹkan tó wá náà lágbàndà ẹlẹ́yìn tó náà èyí sáríkì ìdájọ́ ti fi náà ọ̀tọ̀ ó di méjì ẹni tó ní nǹkan ní títì ní títì ìgbàgbọ́sá ó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó sì mú àìpé sáré kù tàwa ti sáré kù ah. sáré kù lè gbé dájú ẹ ẹ fẹ́ sọ. <laughs> sáré kù yẹn tó bá ti gbé ẹni tó ní nǹkan ó fi nǹkan pamọ́ lọ́jọ́ ìgbà àkọ́kọ́ nù ó fi pamọ́ síbi tá a máa fi nǹkan pamọ́ sí orúfán inú pọ́ọ̀sì inú àpò aṣọ inú ilé inú bọ́ọ̀sì ilé ìfowópamọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ́ náà fowópamọ́ sókè kẹ́gbẹ́ kò sẹ́ni tí ó gbọ́ pé ah I kept my property here or there tí ó sọ pé ah òun náà ò ṣe wá sí pamọ́ sókè ìkànnì kejì ẹni tí ó mu ẹni tí ó mu òun náà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mu tó bá ti okùn wọn lónìí nǹkan àbí ìyẹn ti ń tọ́ bẹ́ẹ̀ lákòókò tí wọ́n rẹ̀ báyìí ó jẹ́ lè bá yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ òdì mélòó méjì ẹlẹ́kẹta yóò tún ibi tí wọ́n fi sí yóò tún ibi tí wọ́n fi sí tó ti yé táwọn ń pè ní erzu níjọ́ erzu àpò àpò aláwọ̀ tí wọ́n so lókùn náà ń pè bẹ́ẹ̀ àmọ́tọ̀ gbogbo tá a bá ti máa ń ṣe ìtàn pamọ́ sí làmọ́ pè ní kékeré sókè yóò ṣì yóò ṣì lẹ́kùn yóò jábàdì yẹ yóò ṣì zipu yẹ tí mọ́jẹ̀ mẹ́rin tá a bá ti wá pé ntẹ́ni yẹn ṣe là ń pè ní kíni sárkọ̀ tó ti yé tọ́ a mọ̀ pé yẹn kíni sárkù ókè sẹ́ni yẹn náà ti wá sí ìwọ́sì ìjìyà sárkọ̀ mọ́jẹ̀ mùsùlùmí. àkọ́kọ́ ṣé mùsùlùmí ni ṣé bá ṣe mùsùlùmí là mùsùlùmí òfin ìsìláàmù bẹ̀rẹ̀ mùsùlùmí ni ìtọ́nù ẹlẹ́kẹ̀ẹ́jì wérí ní àbórí rẹ̀ pé àórí rẹ̀ pé kèé ṣe wérí ẹlẹ́kẹ̀ẹ́ta ṣe ó bàlágà bí ọmọ kékeré ni wọ́n á gùn àwọn ọdún mẹ́fà àwọn ọdún méje àwọn ọdún mẹ́wàá ẹni tí èsì bàlágà ni kò sí ìdájọ́ ìṣẹ̀lẹ̀ àkànṣe ọ̀dọ̀ lórí ẹ̀ Allahu akbar wọ́n kàn ká àyà yẹn nìyí wọn sáré kò wọ́n sáré kọ fákítọ̀ hó àìdíyàwó mọ́ ìdán kí bẹ́ẹ̀ ìdán kí bẹ́ẹ̀ ọ̀kan mi then kó má sí ní àsìkò tí màjá àwà àsìkò ọ̀gbẹ́lẹ̀ àwọn èèyàn oúnjẹ jẹ àwọn èèyàn ń kú látara ìríjà ìrímu ìwọ́jẹ oyó o tó wá ń lọ kiri ilé oúnjẹ rẹ ẹnìkan wá ṣe kúlẹ́kúlẹ́ ló wá rẹ ló wá já ló wá mú oúnjẹ ló wá lọ mọ́lẹ̀ o mọ́lẹ̀ o. ó ń mojú jẹ <laughs> nínú ẹ òkè kò tí ẹ wá síbẹ̀ kí lásìkò ọ̀gbẹ́lẹ̀ wọ́n wá wo ní tó fi pamọ́ gan kí ni dèdè rẹ̀ kí ṣe gbogbo tí ẹ bá fi pamọ́ sẹ́nìkan bá yọ mú láńpẹ́ rí ẹ lólè òpó bì sínú báàgì ẹnìkan yọ bẹ́rẹ́bẹ́rẹ́ lọ́wọ́ wá pọ̀ lórí òbí àbórógbó láà láà ìyàwó àjọ rọ̀bí ọlọ́run tara ni ó ní tó sáwọ́ lè yá ní orúkọ ẹ̀dẹ̀ náà ìyẹn ó di tó tó ìdá kan ìdá mẹ́rin dínárù ẹ̀mẹ̀rin wọ́n ti nà mọ́gùn ẹ̀ látara ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀wà ẹ̀wà agolomẹ́kì yorùbá tiẹ̀ lébọ̀ àṣà yorùbá máa ń pààyàn wọ́n ti mọ́ gamalé wọ́n ti mọ́ gamalé sí oúnjẹ ìpínlẹ̀ banditiri pọ̀ nínú àṣà yorùbá banditiri yes ó pọ̀ nínú àṣà yorùbá ìsìláàmù jẹ́ kó yẹ tó tọ̀ tí ẹran bá wọlé tó jẹ nǹkan nǹkan oúnjẹ rẹ oúnjẹ wà oúnjẹ rẹ àbí ìsìláàmù ni kò fi ilẹ̀ ìsàmójú kúrò ní ìsìláàmù jẹ́ fún wa sọ́dá pọ̀ sàrà àmùsùn nílẹ̀ Yorùbá ẹlòmíì yóò gbẹ̀rẹ̀ jókòó báyìí ẹran yìí jókòó ẹ mo rí ẹran ẹran ewúrẹ́ tó ń sunkún mo ti rí rí tó ń sun ẹkún ọ̀pọ̀ ìyá nígbà tó ìyẹn gbogbo náà ó kàn gbójú tó báyìí náà ó sì ń dábí lójú ṣẹ́gbẹ́ lè dídá àwọn èèyàn gbogbo tíyàn ti a lè kò da ìdájọ́ ìlà ń sọ fún wa yìí àbí tó bá padà wá jáde gbé tọ̀ ó padà wá kàn fáwọn gbé tọ̀ ẹni yẹn sáríkù náà ní ìmánà sáàkù àwọn ìmánà sáàkù ní sẹ̀ríà tó tó tó náà ó dúró lè náà dùn bọ́lá wọn ní kí wọ́n fi tán ìyá rẹ̀ jẹ́ ìjọba wọn ò gé lọ́wọ́ náà ni. ibi tó ṣe gbogbo apákọ̀ wọn ò gé ọ̀rọ̀ ọwọ́ wọn ò gé ẹ̀rọ kan ni. tó bá tún lọ tó tún bọ̀ tó tún jà ó tún fi dánkúdánkú yẹn tún fi lọ jalè náà ó tún gé ẹsẹ̀ òsì ọrùn ẹsẹ̀ òsì tó bá tó fi eléyìí náà jálè wọ́n tún gé ọ̀rọ̀ ọwọ́ ọ̀tún tó bá tó fi eléyìí náà jálè wọ́n tún gé títí ẹ̀rùn owó ṣẹ̀wọ̀n àgé títí ẹ̀ṣẹ̀ ọ̀tún mo sì ṣe mo sì wà lórí ẹ̀sìn ìsìláàmù ìgbìmọ̀ torí ẹ̀ jẹ̀má mùsùlùmí àti jalè yóò dẹ̀ra àti múlẹ̀ náà rọrùn bẹ́ẹ̀ náà lè dùn náà tábà lọ ṣẹ̀ríà abábẹ́lẹ́ ní islam àti ṣe dìnnà yóò lè ẹ wo àwọn preventive precautions ní islam mú wọn lé ọ̀rọ̀ pé alẹ́ ẹ̀ lè rí kìnnẹ́sì jama àti mọ́ǹsì náà yóò lè tó bá ti rí bẹ́ẹ̀ àti rí kìnnà ti lè àti mọ́ǹsì náà lè àti gbẹ́dàjọ́ ìjìyà kìnnà lẹ̀ yóò wọ́n kò rí bẹ́ẹ̀ lẹ́ yorùbá ó ká máa ilẹ̀ yorùbá yìí wọ́n máa ń mú olè nílẹ̀ yorùbá yìí wọ́n mú èso tónádò tónádò mo ti dẹ́ni tó mú olè tó mú olè wọ́n sì mú èso tónádò tó gùn tó gùn dáadáa bíi wúlà ó sì gbé sí agbárí ẹ̀ ó sì kán ó sì lè gbọ́mọ lọ a lè ní eléyìí bí kẹta yorùbá àgbà yorùbá máa ń lè nǹkan lẹ́yìn wọ́n lè lẹ̀ ní ẹ̀jẹ̀ investigate rárá bóyá ibi ló sun débẹ̀ ni o bóyá wèrè ní bábò ìbádùn ni o bóyá bóyá bóyá bóyá bóyá wọ́n nà lẹ̀ ní ó tó fi nǹkan sínú oúnjẹ nù àjẹ ọ̀run ni so barbarism ìwà jàìlíyà ó pọ̀ nínú àṣà Yorùbá so àṣà náà lè wá fi ń sọ pé ẹ̀sìn mọ́ta kó Ìsìlámù lé ní subhanallah ó kéèké ní bẹ nínú ìjà nínú nínú àwọn yorùbá tó wà fáwọn bá ń jù ẹ̀yà mi ẹ̀dà fáwọn ẹ̀yà mi kò sí torí báńdíìtì dandan ní àṣà yorùbá bẹ́ẹ̀ bá sọnù ẹwà bọ́kùnrin bá sọnù ẹwà àmọ́ bọ́mọ obìnrin yín bá sọnù ẹlẹ́yin bí ẹgẹ́ ẹ mọ̀ wá tani mọ́ ló gbólóhùn yẹn.

a lọ ọjà náà ẹ̀sìn náà máa sáré bọ̀ wálé bandit ń bẹ lọ́nà rìn àjò àwọn olóró ń bẹ nínú ilé gbogbo ẹ̀ náà ẹ̀wá ń dẹ̀rù ẹ̀ lórí ìsìlámù àwọn òwà bẹ́ẹ̀ ti pọ̀ jù wàláhì ó ti pọ̀ jù ẹ̀ẹ́dẹ́gbẹ́ni pé tọ́mọ lélẹ̀ mọ́gùn ọ̀túnmọ́gbọ̀n síyàwó lára àkílódé òkè tó bá fẹ́ wọ́n kọ́ ó lè ti ti gbẹ́ni mọ́gbọ̀n fún ọmọ tí ń gbẹ́ni mọ́gùn ọmọ amúlẹ̀ mọ́gùn ó wá fẹ́yàwó mọ́ ẹlòmíì tí ó fẹ́ ìyẹn bá fẹ́ ìyẹn bá kú olùyẹn lọ́dọ̀n gbogbo àwọn jàìlì àyíká ṣe ń para wa àkàrà fún banditì o banditì sì ni àwọn ọba tí yóò mọ ẹjẹ káwọn èèyàn mọ níbẹ̀rù bótó ní àwùjọ tó ní sí ẹ̀yìn aago mẹ́sàn-án ní gbọdọ̀gbọdọ̀ jáde wọ́n fẹ́ sọ̀rọ̀ nígbà wọn fẹ́ jọ bọ́ ọ̀yọ́ wọ́n fẹ́ wọ́n gbalẹ̀ wọn léwé tó bá ti di nine nine to five nine alẹ́ tí five ìdájí ẹ̀ka tó gbọdọ̀ jáde àá àwọn ìgbọ́n àkílódé àdìkásùbà àwọn kásùbà àkásùbà kò lè mú báwọn wọ́n bá tó yí padà pé ó di tẹ́ ló kí dandan ni kéèyàn mọ́ jáde nìyí ẹ́ eh? jẹ̀mọ́ ṣúrò àwọn èèyàn tó bá rí báyìí tó bá rí báyìí sọ fún mi sílẹ̀sì yẹn lé tó jẹ́ pé ìgbé ìjìyà tí yẹn máa fi jẹ báńdíìtì wọn ò ní torí tó jọ àwọn ìwà báńdíìtì náà nìyí ó ń bẹ nínú ìlànà wọn àmọ́ nínú Islam ìjìyà báńdíìtì wa ó lábàá fún wa ìjìyà mẹ́rin tó ń bẹ èyí tó pààyàn ìjọba ó pa ẹ tó pààyàn tó gba dúkìá yẹn ìjọ gbó pa wọn kó òun náà wọn sì kàn má gbélé wọn kàn má dí tí gbogbo yóò máa rí báyìí àwọn igúnnugún ẹyẹ máa yẹ igúnnugún lójú ìjà àṣà wọn máa ṣe breakfast lunch dinner wọn ò họ keegun ẹ mọ̀ pé wọ́n họ wọn ha wọn ò họ keegun wọn ò jẹ́ ibi tó mọ̀ jẹ́ nù kọ́tẹ̀ kíjọba tẹ̀ kọ́kọ́ bá wa lo ayà yìí kan lò so èyí tí òun ò pa ayàn dúkìá ẹ̀ lòun ń gbà tiẹ̀ torí bí ọrùn wọ́n bí rí sí báyìí tọ̀tún wọ́n gẹ̀ tó sì wọ́n gẹ̀ ìyẹn ní bẹ́ẹ̀ oṣù ó lè mú ọ lọ babalá di gírèsì rè kò á jáde lé lé kí èèyàn kò kò ní bẹ́ jáde mo ló lọ káàdì ti dà mí bá a pàdé ẹ̀dẹ́gbẹ́ rìtọ́nì ìkọ́ ni ẹ̀gbọ́n tó wọn rìtọ́nì rí ṣé irú òun ló wà ní sísà tá a fẹ́ fẹ́ bábá lọ gan sísà ṣé dábìí nìyẹn òun náà àwọn dábìí lọ dábìí lè àwọn àbúrò dábìí lè àwọn ẹ̀gbọ́n dábìí lè torí pé kò ṣe é pìrìsẹ́ǹtì bá ní fi bàbá rẹ̀ àwọn ìjìyà tí ìsìlámù ló wá ìjìyà tó sáàfù tán méjì nìyẹn àkọ́kọ́ ó kọ ìbàjẹ́ fúnibàjẹ́ kó sì gbé sí àwọn èèyàn jìnnà síbàjẹ́ deterrent ìdìdàjì sí islam wà nù bó láti máa rí ẹjọ́ fi jalè rí láti gbé lọ́wọ́ káàdì dàmọ̀ àdàmọ̀ fà á àdàmọ̀ á ẹ̀ àmọ̀bàlẹ̀ ó dàmọ̀ ṣùgbọ́n ẹ̀sùn mú yẹn kan dáná sí ẹ̀sùn mú yẹn bí ẹ̀ sí lànà sí la. torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ipò táwọn àti sallallahu alayhi wa sallam fàmùwà fún wa pátá ńlá máa ń gbà ó yẹ wa kò yẹ wa àkọ́kọ́ ju wọlé torí ẹ̀ a máa rí nínú àwọn ìtàn àwọn anábì ọlọ́run tó ti lọ tó sọ àyídáníyàn o àyídáníyàn tí alùsùn nínú àwọn khawarij nínú àwọn shia nínú àwọn al-Mu'tazila àwọn ò dúró síbí báyìí jama àwọn ò dúró síbí àwọn bẹ náà ṣí àdúgbò yìí pé àwọn mọ̀lẹ́kà ọlọ́run àwọn mọ̀lẹ́kà ọlọ́run dá àwọn mọ̀lẹ́kà fún sọ̀sẹ́ẹ̀nì asana àti sọ̀sẹ́ẹ̀nì kò mọ̀ ẹ̀rí sọ̀kúsọ̀ nà ọ̀rọ̀ fídọ̀ ó bẹ àwọn wọn á rí ìbíjà ìdí tàbí ẹ̀sìn kúrò nínú ìsìláàmù táwọn sọ wípé àwọn ìgbàgbọ́ nípa ìyàmù mùtánà ló sọ fún wa nípa ìjẹ́nà nípa náà wọn ní ìpìlẹ̀ àwọn èèyàn wọn sí nínú ìsìláàmù wọn sí nínú ìsìláàmù bó ṣe wọlé fún mi àwọn nínú táàmù rí ẹlẹ́mìn àwọn ìjọ kan bẹ́ẹ̀ ọ̀kan níjọ jàfàríyà àwọn ò gbà pé kan bẹ̀ iná kan bẹ̀ wọn ò sì gbà pé ilé ayé ò parẹ́ wọ́n ní ìròrí àwọn tá a máa ń pè ní dàríyà dàríyà nínú wípé ẹni bá ti kú tó bá jẹ́ mi re tó kú ọlọ́run fi dá nǹkan tó dáa padà sáyé tó mọ̀sára láyé lẹ́yìn àǹfààní bóyá ọ̀nà ní fóònù dáńlọ ọ̀nà ní mọ́tò táwọn mọ́tò ọ̀nà ní aṣọ táwọn wọ̀ àbẹ́ni tó bá lọ láyé tó kú tó jẹ́ níbi ọlọ́run fi dá nǹkan bí wáṣáyé àwọn ọmọ pẹ̀lú wá bí igi ìdáná ẹ̀dá gbogbo làákàyè ń rẹ̀mí ẹ̀bí wọn ní táyà pàtẹ́ ẹsẹ̀ wọn láwọn èèyàn tó ti kú tán jẹ́ níbi àwọn ènìyàn èèyàn bá nígbàgbọ́ eléyìí kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ torí pé wọn gbà yí pé àlùkìyàmọ̀ nǹkan yóò ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ jẹ́mọ́ orí àsìkò ìyá dúró ní àmì àtẹ̀síwájú nẹ́sì lórí 154 insha Allah وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم àwọn tí a bá ní bèèrè 1 2 3 4 5 6 7

往一米内，然后上去了就问题。对。啊，工作是五岁，我妈应该是三十斤，比较开始主动放在健身的，那这个是八个公斤是比较可以的，这个你对每天要要要要六个斤，一斤，往往每天少到二十斤。嗯，所以我大概就是这个，就是就是。 agbára eré agbára yẹn. Number tu. Um, gẹ́gẹ́ bí a ṣe mọ́ sàmá tí máa wùn yìí nínú ọmọ àgbà wọn ti wá lẹ́sẹ̀ ìgbẹ́ ṣé nínú ṣẹ̀ríà náà ṣé sàmá tí mú wà Nígbà tí àmì tí wọ́n lè wọ́n lè Thank you. Very good one. Number four. Thank you ọ̀rà wọn kí lélẹ́ yìí. Number four. Thank you. number five. màtí sọ̀rọ̀ ní sọ àtẹ̀sọ̀ yìí lọ́rọ̀ ìgbàkúgbà bóyá tí kò gbàgbọ́ lọ́rọ̀ ìgbàkúgbà ni wọ́n loro igbakugba Number six. Uh, so,

nígbà tó sọ nípa pé o máa ṣe ìmọ̀tòkò pé ìdòwú lẹ́yìn tí ìbámu àwọn bàbá kan Number eight. ìkọ̀sọ́ ìtumọ̀ ìfẹ́ sọ pé ìdí mùsùlùmí yàtọ̀ sí kámàtì sọ pé mùsùlùmí ṣe ìdájọ́ yẹn yàtọ̀ tó jà ní sáyé lọ ṣé Thank you.

Naam alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Ìbéèrè àkọ́kọ́. Ẹni tí ìbítà wà yìí náà ni àjọrọ̀ mi ìfẹ́ lódùn. Ẹni tó wá ti fi lọ sí àgbára ẹ̀pẹ́ àgbára ní ogun tètè ni. Ṣé ẹni yẹn ṣé yóò ṣe kọ́sùrù? Àbí ní ṣe kọ́sùrù? Ẹni tó ṣe ó dín ní pàdé òdòdó yẹn kù ẹnu kò lọ́dọ̀ àwọn onímọ̀ pé ibi tí àwọn aráàlú bá ti gba gẹ́gẹ́ bí ìrìn àjò òun látò ní ìrìn àjò níbi tí ọ̀gọ̀ àwọn àfáà lọ lórí ẹ̀ ní ìtumọ̀ definition ni àwọn míì wá ní mẹ́rin mẹ́rin àwọn míì wá ní nító mẹ́rin dèdè ìrìn àjò tó bá tó tó tó òdìdí ọjọ́ kan gbogbo yẹn nìyí kò sẹ́ẹ̀lì fún un èyí tí ẹ̀rí wà fún pẹ̀lú tá a bá ti rí ẹ̀rí fún tààrà ààrí ìtumọ̀ fún náà Al-Qur'ani ní sunna so ààrẹ rí fún nínú èdè lárúbáwá tí ló kù á padà sínú ẹ̀rọ àṣà so nínú ẹ̀rọ fún wa òní wípé wọ́n máa ní ṣé máa kúrò nígbà tó bá lòun lọ àgbára man i'm travel where mo rí ìrìn àjò lòun lọ mo lọ àgbára olú kò bá rúfù wà àmọ́ nínú rúfù wà náà bákan náà káfí ìlú kan lẹ́gbọ́ sí ìlú mi kí ni travel ẹjọ́ kúrò lọ́yọ̀ bọ́bàdàn travel ìbàdàn bẹ́ẹ̀kù travel èkó bọ́ abẹ́òkúta travel abẹ́òkúta bọ́sọ̀sùn travel ṣùgbọ́n kò lórí ni àbí náà ojú tí ó wá kù ní pé dèdè tí bá wà ní ìlú tí wà síbi èdè tí yàn lọ lẹ́yìn ìlú kejì ṣáwọn aráàlú yàn ní mẹ́rin àjò tó bá ti rí mẹ́rin àjò kò sàbùrù mẹ́ kò bá àwọn jìnnà ṣùgbọ́n tí wọ́n bá ti lè rí mẹ́rin àjò kódà kó jìnnà kó gba ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ìrìn tí wọ́n bá ti rí gẹ́gẹ́ bí travel to travel situation so ẹni tí ó ti nílò agbára kódà gbèsè àdá àgbẹ̀rẹ̀ yìí ẹgbẹ́ ìṣòwò olóde ṣẹ́yìn travel àwọn ń pè ní travel torí ẹ̀kọ́ sí pásọ̀ ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹni tó ti ẹ̀wá tìlú kan bọ́ sínú ilé náà níbi èdè ìlú tí àwọn èèyàn pè ní ìrìn àjò ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n á ní àníyàn kéèyàn láníyàn ìrìn àjò mọ́jẹ̀mú ni fún sọ̀láfù alimọ̀sáfọ̀ sọ̀láfù sáfọ̀ wọ́n á ní mọ́jẹ̀mú ni lò àwọn míì náà wà fún àwọn ní májẹ̀mú yẹn nìyí wọ́n ní wọ́n ní àníyàn tó ṣe ṣe májẹ̀mú ìfún lápẹ̀rẹ̀ kó lè rí ọdẹ ìyẹn dẹ̀dẹ̀ ní èkó ń bí ó wá ń lé ẹran kan ó lè ó lè ó lè títí títí títí ó ṣe bá rẹ̀ níbàdàn nìyẹn sẹ́ni yóò ṣe kọ́sùn àwọn míì wọ́n ní à èmi ṣe àníyàn mo fẹ́ pẹ́ràn òun ni kò láníyàn pé mo fẹ́ rìn ìrìn àjò àwọn míì àwọn ọ̀gbẹ́ so àwọn míì dẹ̀ nínú àwọn afáwọn ní ìpọn dandan kó dáṣẹ́ pé àníyàn ni wọ́n á ní kò kìí ṣe mọ́jẹ̀mú mọ́jẹ̀mú náà ní kí ni fọ́fọ́ torí ẹ̀ ẹni tí àbẹ̀lọ́kọ́lọ́mọ ẹ̀jẹ̀ tí wọ́n dé ní kálukú wa gbé ẹni tí wọ́n drọ́ọ̀bù ní ìlú tó wà nígbà tí ó fi lajú ó ju lajú dọ̀kẹ̀ta ní kọ́ńtì mi tí yóò ṣe kọ́sì àbí òní ṣe kọ́sì lórí tó lékè yóò ṣe kọ́sì èyí pé ibi tó bá rẹ̀ ibi tí kúrò àti ibi tó bá rẹ̀ ó ti tó lè gbé dámọ́ pè ní ènìyàn ìbéèrè ẹlẹ́kejì wọ́n ní tí àwọn bandit tí ìjọba mọ́ mọ́ ń bẹ ìjọba ẹjọ́ ẹ̀dárí ìjọba ní ṣe bẹ́ẹ̀ máa iṣẹ́ èṣù ní ẹgbẹ́ ìṣúná ni wọ́n ṣe gbogbo ẹ̀ iṣẹ́ èṣù ní ṣe yẹ kí wọ́n gbọ́ tí wọ́n lè gbọ́ nínú ẹni là ìjọba ò lè gbọ́ ìjọba ò ní gbà tó bá yẹ pé bandit ní ìlú tó bá ti tọrọ tútú bá síwájú kí wọ́n tó mú ẹ̀hẹ́n ó tọrọ tútú bá ọlọ́run ló gba ìdáríjì rẹ̀ àmẹ́ni tí ò tọrọ tútú bá tọwọ́ ìjọba wá tẹ̀ yóò jẹ ìyá rẹ̀ sókè bèbè ìjìyà tó yẹ kí wọ́n jẹ àmọ́ bí ẹ̀ bá ń bẹ nínú ìlú síjọba abẹ tí ò ní kàkún sí àwọn ìjìyà tí Kùránì mú wáyé kò sí tí yẹn lè ṣe ọ̀tọ̀ ìmọ̀nà ọlọ́run fún ìjọba lọ àní gbógun ti ìjọba àní torí ẹ̀ mọ̀ lálà pé ìjọba mọ̀ fún ìjọba ẹlòmíì yóò bọ́ta ìmọ̀ ìjọba yọ̀rọ̀ bá mi ó mọ iye ọdún tí ìdùn ti wà nílé rẹ̀ yóò rí wọn pátá ìdùn ni mo lọ bẹ́ẹ̀ bọ̀ mi owó wà lẹ́nu ní oníṣẹ́ ọdún márùn-ún ni ó ṣe ń ra ẹgbẹ́ ọ̀rẹ́ àtẹ̀tẹ̀rẹ̀ zóò agogo ẹ̀kọ́ tó wọ́n pàtó ìwọ́n tó rí tó pa gbèdé nù kí ló níbi kíyàn pa àdúgbò wáyé àmọ́ kò sáà kiri padà ìwọ́n náà ló máa fọ̀n lẹ́nu ẹ̀ so àwọn ti àdúrà àwọn ìjọba àwọn fàdúrà àwọn lọ́wọ́ mi ìbéèrè kẹta wọ́n ní ẹni tí ó gbéṣẹ́ fún wa. àwa ṣiṣẹ́ tán sanwó wọ́n sọ fún wọn pé ẹni tó gbéṣẹ́ fún òun náà ẹni tó gbéṣẹ́ fún òun ó jẹ́ òun náà lówó pé tí ìsanwó fún òun ìgbà tó bá tó sanwó òun ó fi sanwó fún wa ṣó lọ bẹ́ẹ̀ ó lè lọ bẹ́ẹ̀ pẹ̀lú mọ́jẹ̀bọ̀n kan kó dájú pé àwa náà yọ ló ti bẹ́ẹ̀ nípínlẹ̀ ìyẹn ni pé òun nìyí ẹjọ́ gbéṣẹ́ fáwa baranda ni ó jẹ́ baranda fún ẹni tí ó gbéṣẹ́ fún òun pé ọ̀gá wọn nìyẹn tọ́jú ọba sì ti sanwó iṣẹ́ tó gbé fún àwọn tó ń gbéṣẹ́ fún àní lè lówó o tó jẹ́ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn olówó nǹkan kan wá bàjẹ́ nínú táwọn olówó olówó yẹn á gbẹdúgbò gbà lọ́wọ́ tí ó ṣe tọ́ ẹni tí òun wá gbé fún òun parí iṣẹ́ owó mi kọ́ òun ò mọ olówó ń jẹ ó mọ ẹni tó gbéṣẹ́ fún nà ó sì sùúrù ní o ó ti lóyún náà lóyún òun yóò sanwó fún ẹni tí ọ̀gbọ́n sì sanwó fún òun náà tá a bá mọ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ nítorí bó ṣe gbọ́ nìyẹn kò sàbúrú lẹ̀ àwọn náà ó ṣe sùúrù náà sókè. So, àmọ́ àwọn ò mọ ọ̀gá kankan ìwọ la mọ̀ tó gbéṣẹ́ fún wa àbí kó dájú pé ìwọ ló gbéṣẹ́ fún wa lè fi ìwọ náà gbà á o fẹ́ jèrè látara ẹ̀ ni iṣẹ́ tó gbà tó fẹ́ jèrè látara ẹ̀ so tí o bá gbé fún ẹlòmíì kò sí nǹkan tó kan àwọn ẹni tí wọ́n gbé fún àtẹ́gbẹ́ gbé fún wọn náà torí wọn náà fẹ́ bèrè ṣókè so tí àwọn kan báyìí ní pẹ́jà bá ní kò dáa wà á sanwó fún àwọn tí wọ́n gbéṣẹ́ fún yìí ó mọ̀ ayé ń jẹ́ ń dúpẹ́ fún wọn náà tí ó sanwó fún yóò sanwó fún wọn láti kí á mú ìdí tọ́ àmọ́ wáyé bẹ́ẹ̀. àmọ́ wáyé bẹ́ẹ̀ ṣókè so oníṣòkì ìtẹ́ni ẹ̀ ló ṣe kò dáa àfi táwọn náà bá wà wí ẹ̀ lórí gbogbo ẹ̀ ló táwa ti wà wí ẹ̀ òun ló gbéṣẹ́ fáwa òun ló sọ fáwa tó ń bá sọ fún wa tọ ẹni tó gbéṣẹ́ fún mi kò sọ fún mi yóò kàn wá ní tó ti wà láàrin àwọn méjèèjì tọ̀rọ̀ kọ̀ọ̀kan wa ní tó wà láàrin àwa àti ẹ̀ òun ló kàn wá àti ẹ̀. nọmba five wọ́n ní ẹni tí ó mọ̀ tó ti wá ra ṣíẹ́sì ní báńkì kí ni ó ṣe. ok nọmba four wọ́n ní àwọn nǹkan owó gangan làmẹ́bí rẹ̀ kọ́ mẹ́ríkà fún ẹgbẹ́ nǹkan mẹ́ta. láti gbọ́ yé kì í ṣe ọ̀ràn yàn ìkànnì sunna mi lára àǹfààní tó máa ń fún yàn ìgbẹ́ kí yàn jẹ́ wọ̀n bìyà kí yàn jẹ́ wọ̀n bílíkì wọ̀n bìyà kí yàn sì máa ní ìkarahun ìkarahun kódà nínú súnà ìyẹn máa mú jẹ lókèlè lókèlè lókèlè àìmú lókèlè mẹ́ta wọn ló bá bu òkèlè wàá ṣùgbọ́n àkọ́ gígùlì kẹtẹ́nu láì bá fi kan ọrùn bẹ̀ kò bá súnà mu òkèlè kan tó bù òun ló fi irun bẹ̀ àbí ètò òbù yẹn náà ló fi sẹ́nu àmọ́ ń tó bù wọ́n tó fi lè òkèlè tó jẹ kan láì lọ́bẹ̀ tó sì ti kan lọ́bẹ̀ ara pé òkèlè kan lọ́bẹ̀ gbò ní òkèlè méjì lòdì tí a máa jẹun lókùmá lókùmá òkèlè kọ̀ọ̀kan ṣe àgbẹ̀dọ̀ wá fi ìka mẹ́ta ó rọrùn àbí òrọ̀rùn àmẹ́ta bá di yàkàyàkà rẹ̀ báyìí <laughs> so kì í ṣe ẹ̀ṣẹ̀ tá a bá jẹun pẹ̀lú ìka mẹ́rin márùn-ún àmẹ́yìn tó dáa jù òun ní sunna ajẹ pẹ̀lú ìka mélòó ìka mẹ́ta ìtàn ẹlẹ́ẹ̀kejì kì í ṣe gbogbo oúnjẹ náà ló máa ṣe jẹ pẹ̀lú ìka mẹ́ta oúnjẹ míì bẹ̀rẹ̀ pé jama tó o bá ti bínú dáadáa kò ní jókòó kódà ń bẹ ní oúnjẹ bí kan jẹ pé ìka méjì gan ló ti jẹ ẹwẹ pa ó lè ṣe ìka mẹ́ta ìka méjì náà ó mọ ọmọ ọmọ ìdílé mi torí ẹ̀ gbà pé oúnjẹ yàtọ̀ sóúnjẹ oúnjẹ ó yàtọ̀ sí oúnjẹ so èyí tí a bá láǹfààní láti lo ìka mẹ́ta mẹ́rin márùn-ún tó dáa fún wa ní ká lo mẹ́ta náà ìbéèrè wáyé lórí ẹ̀ńtọ́ra ṣíẹ́sì ní báńkì nígbà báńkì àwọn àmọ́ pé ilé ìbàdàn báńkì ò gbé ṣíẹ́sì investment níta ká invest síbẹ̀ haram ni nínú tó ní ṣe pẹ̀lú iṣẹ́ bank ẹ̀ bank interchange àdìlọ́ra ẹnìkan tó wá rà tó ní wàá ṣe bèbè owó tó fi ra shares kó gba shares ẹ̀ àti dividend àti gbogbo tó bá kù kó gbà sókè àmọ́ bèbè iye tó ń fi lòun ò yọ ìyókù yóò tọrẹ òdì yé bí ẹni tó rajà ní olùsọ̀rọ̀ òdò òrajà méjì ten thousand ó fẹ́ ta hundred hundred ó padà wá gbọ́ àti lẹ́yìn tó ti kọjá dé láì jẹ́ ẹran léyà wá ti gbọ́ àti pé kò dá kí ẹran tajà kí ní ìṣe ó ti fowó ìlẹ́ ẹ̀ ṣẹ̀rí òní ní ó ti ẹ́ sí èmi ò ní lára kó mọ̀ ọ́ lọ́wọ́ rẹ̀. العمر إذا ضاق اتسع وإذا اتسع ضاق bó ṣe rí yẹn nìyí ojú ó ṣe ni pé yóò mú yóò tà jáàmù yóò tà ó lè tà lówó gọbọi ó sì lè tà ní gèdè iye tó rà kó wọn kàn gbowó ti tiẹ̀ tó bá tà lówó gọbọi yóò tà ní hundred hundred bẹ́ẹ̀ two hundred ó sì tà twenty twenty ni ó yọ yóò yẹ owó mọ́tò nígbà tó ń lọ lọ́nà omi bí ọ̀tà mẹ́rin ọmọ fásà méjì kókè kan ìgbóléyìn náà ní ìyọ̀ torí pé ìrìn àjò ajé alóòdù ìgbóléyìn yóò yọ ṣébi tó bá wáyé gbogbo yẹn tán ẹ̀ẹ́n ní tó lè pè ní profit kì profit ti di èyí wà fi tọrẹ. ìní ìwà jẹ́ haram ní tààràtà fi ṣègùn fún yàn a lè fi ṣẹ́gun ṣúgbọ́n. owó tó wà nílẹ̀ yìí dáadáa èyí ti di gbọ́dọ̀ tó fi ẹ̀rẹ̀ kan ra gbogbo fáwọn ọ̀sán kan dàbí gbọ́ pé ọ̀nà ọ̀sán lè ṣe lọ́rùn dàbí gbọ́ ìṣẹ́ tó wọ́n fọ́ sí ṣe gbà tí gbogbo délé ní ìpínlẹ̀ ọ̀làjọ́ pé ọ̀nà bá ti ṣe ọ̀fun ìlú ọ̀bẹ yẹn tó bá yẹ pé nǹkan abára téèyàn pẹ́ẹ́pẹ́ tó lè yí padà sí nǹkan halali kẹrẹ alájà yẹn náà tá a mú wá ó sọ ajá dowó náà ni ó sọ ajá di halali kò sá burú mẹ́ nísìnyí ara àmọ́ ara cross gold golden cross abẹ́fúnlẹ̀ lẹ́gùn akọ̀dà ara ìlú pé kò dáa. kíláàdì sábàmù àwọn lè nẹ́ẹ̀kì tí ó yọ tí wọ́n fi rọ ya chain necklace eh, ring àṣẹ ìṣàdùn ń bẹ̀ ókè àwárí àtà àmàtà àwọn òpó àfọwọ́ àṣírí ìpinnu ṣe ìtọ́kánná ní pẹ̀lú àdìsọ lọ́tẹ̀mú wa nígbà tí ẹni tó lọ ra jáwá tí ó mọ̀ náà ni géèmì là gbọ́dọ̀ kó sápò àti ṣòwò nìyẹn àìsí ìṣòwò olùtọ́nà tó ṣe ní èèwọ̀ mọ̀nà sábàtà nàpò òhù sábàtà bẹ̀rẹ̀ òhù èyí tí ó bá tọ́ ká fi ká lo àǹfààní ẹ̀ ní mímọ́ tọ́ fún wa táà fi ṣòwò táà mọ́ra táà mọ́ta ìbéèrè tó wáyé wọ́n ní nínú wàá orí tí àwọn bandit mọ́ òun náà ní rẹ́pì kí ni ìdájọ́ rẹ́pì ó ṣókè rẹ́pì náà ń pè ní sọ ẹni bá rí ẹni tó lè kù sí kú ìdájọ́ tiẹ̀ òun náà ní ìjọba ó pa ẹgbẹ́ àgbẹ̀ pé ìjọba ìjọba ìjọba gbogbo tó bá ní ṣe pẹ̀lú capital punishment kò sí lọ́wọ́ aráàlú máa mórí ládùúgbò rẹ̀ fọ́nà àwọn ìdánwò ẹ̀mú lọ sí station mi ọlọ́pàá àwọn kẹ́míkà sọ́nà ìyóò kan wọ́ ẹ̀mú lọ́bẹ̀ ẹ̀mú lọ́bẹ̀ ẹ̀ ǹtí mùsùlùmí máa ń ṣe nìyẹn wọ́n bá ti wà sọ pé àwọn méèlì yìí kó tẹ̀ tún kọjá àlà bọ́lọ́mọ̀ ṣe ní kí wọ́n fìyà jẹ́ wọ́n fìyà jẹ́ kódà wọ́n tún dáná sun ẹlòmíì torí ẹ̀ máa dáná sun ẹni tí ò jalè wọ́n ti sún tán yóò ti dé wọ́n ẹ̀ṣẹ̀ wá rí tí wọ́n dán wá wọ́n ẹ̀ṣẹ̀ wá rí. orí ẹ̀ nígbà bá ń bẹ lọ́wọ́ ìjọba tó bá gba ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n kò túmọ̀ sí pálábòsí ni wọ́n o wọ́n wádìí ni ìyẹn lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe lọ́lọ́run fi fi ètò yẹn sọ́wọ́ àwọn ìjọba kí ètò tó múnádóko lè wà nínú ìlú ẹni tó rèé ẹni tó rèpù tó fi kú wọn kò náà dẹ́gbọ́ pani ẹni tó rèpù ẹni tó rèpù tí ò kú ìjọba ó fi ìjìyà tó tọ́ ó fi jẹ òdìyẹ nínú ìjìyà òun náà ni ìjìyà dìyà òdìyẹ tó bá pé ẹni tó rèpù yẹn ó bá jẹ ẹ̀ẹ́dẹ́rù eh, mọ́sẹ̀lì ìrìn tí kò tí ẹgbẹ́ ti márì ìlú bí ọkùnrin ti márì ìlú tó níyàwó ilé àbó ti márì ìlú lórí ètò yẹn wọ́n di ló kó parí wọ́n sì dìnnà sókè àwọn tó wáyé pé ẹni tí ó rí ìyàn boyfriend àwọn emotion àwọn lẹ́yìn àwọn lẹ́yìn ni òun sì lọ́kọ àbí ó wá ṣe ṣìnà ó rí obìnrin ibi ìṣúná pẹ̀lú obìnrin àmọ́ obìnrin wo ìjọ́rú sí láti yẹrí fún náà nìyẹn òun ó jọ́rú tọ̀hún lò níjọ́ nígbà méjì bá ti lè jọ́rú àmọ́ èyí ni wọ́n ti ṣìnà sórí yẹn nìyí wọ́n fún ní ojú wọn pè ní ọgọ́rùn-ún búlálà àti ìṣiṣẹ́wọ̀n ọdún kan kó mọ wípé ìfipábánilò èyí ò ní ìlú mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ìjọba kí ìjọba bó wà tó fi kún jìyà fún wọn fi kún jìyà. nọ́mbà sẹ́wọ̀n wọ́n ní ní ṣókí ìbéèrè òun pé sẹ́wọ̀n náà fi ti bẹ láàrin àwọn sọ̀hábà là bàtà sọ pé gbogbo àwọn mìíràn fi ìdíjọba nàbí mìíràn wọ̀ náà tó sì kú lórí ìlú fáfọ̀ rẹ̀ yóò wọ̀ náà àwọn sọ̀hábà wa ń kọ́ sọ́ṣe mìíràn tán jẹ́ mìíràn fi kò sí sàábẹ̀ kán tó jẹ́ mìíràn fi kò torí ìtumọ̀ mọ̀nàfíkì onlẹ́ntì kò gbà sílámù ó kàn fi awọ ìsìlámù bóra àmọ́ òun gángan kò gbà sílámù kò gbà sílámù ilẹ̀ ilẹ̀ bá mọ́nà kò gbà gbà kankan ó dà ó kó ilẹ̀ lórí ọkàn àwọn mọ̀nàfíkì ni torí ẹ̀ sábà lọ wo àwọn ìjìyà ìdájọ́ tọ́lọ̀ ń gbé sórí àwọn mọ̀nàfíkì sábà náà bí lè gbà ìdájọ́ kẹfẹ́ ni. إن المنافقين في الدرك الأسفل من النار pé àwọn nìyí wọ́n wọ́n ṣe mùsùlùmí torí ẹ̀ àwọn àfa wọn pín ìwà mùnáfíkì sọ́nà méjì mùnáfíkì tọkàn torí ọkàn tí ò sẹ́ni tó máa àfọlọ́nìkan òun ni gbogbo ẹkẹ́ni tí kò gbà láìláha ìlàlá muhammadu rasulullah tí ò nífẹ̀ẹ́ islam àwọn mùsùlùmí kò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run ó kórìíra wọn ó hìtì wọn lórí ọkàn rẹ̀ àmọ́ ìta ẹ̀ ó ṣe bí ẹni sífẹ̀ẹ́ wọn irú ẹni yẹn nìyí nífàákù tóun fi àmọ́ pẹ̀lú mìíràn ti kì ńlá ní ẹ̀ bá kú lórí ẹ̀ ìdájọ́ ti ẹ̀ṣẹ̀ tí ẹ̀gán sì ju ẹ̀ṣẹ̀ kékeré pọ́nbélé lọ. ọ̀kan ẹlẹ́ẹ̀kejì tó dé pé tá a bá wo mùnáfìkì eléyìí ẹ̀ẹ́dì pé ọ̀rọ̀ tó sọ fún wa kìí ṣe lóde àbí tó bá ní ó wà mọ́ta yóò fẹ́ kí ni ó ń parọ́ ẹni torí pé ìròyìn ò sí lọ́kàn yìí so irọ́ pípa ó pọ̀ nínú ọdọ́ pípa nìpínlẹ̀ lùnàfìkì ọkàn tó bá ti ṣàdéhùn fún wa ní tó ń ṣe ládéhùn ìdákéjì ẹ̀ ló ń bẹ lọ́kàn rẹ̀ yóò fi jẹ́ kékeré pọ́nbélé lò ṣùgbọ́n mùnàfìkì léyìí tí mùsùlùmí tí wà mùnàfìkì ń bẹ lọ́wọ́ ẹ̀ òun lẹni tí irọ́ ń bẹ irọ́ òun náà máa parọ́ ó rẹ̀ pé lórí ọkàn rẹ̀ òun kọ irọ́ ó takò ó kó lẹ̀ ẹni tí a máa jàǹbá bó ṣàdéhùn kò ní mú ṣẹ bó rẹ̀ pé lórí ọkàn rẹ̀ nǹkan ni máa bà nínú jẹ́ àwọn ìsàlọ́mọ́ àlè ọ̀kan náà fi bí ayatul munafiki salat ìdá haddatha kadhab bá sọ̀rọ̀ yóò yóò fa wọ́n ìdá wàdà akhlaf tó bá ṣàdéhùn kò ní jàǹbá wọ́n ìdá tó ní ìrànfààní bá fún ní nǹkan ṣọ́ yóò jàǹbá so iṣẹ́ làwọn fi wọ́n fi ìwà ìṣèjọ mùnáfìkì àmọ́ lórí ọkàn wọn ìbànújẹ́ ọkàn. ìbànújẹ́ ọkàn a máa dé bá wọn lórí ọkàn wọn. ìbéèrè kẹjọ ìbéèrè kẹjọ ó ní pé ṣé ìdájọ́ ṣẹ̀ríà ṣé ìdájọ́ ṣẹ̀ríà ìdájọ́ ìsìláàmù táwọn wí táwọn pè ní hakam tó ń bẹ fún tí kìí ṣe mùsùlùmí ìpínlẹ̀ ó ní pé àìlo ìdájọ́ ọ ìsìláàmù ẹ̀pà fún nìyẹn tó wò nìyẹn ìpínlẹ̀ títí òní pé ìdájọ́ Islam kì í àìlò lórí kìfèrí tókẹ́lẹ̀ a máa ń lò lórí mùsùlùmí la máa ń lò àìmọ̀ ìjọba ò lè lo ìdájọ́ tá a máa ń lò lórí mùsùlùmí ká wá lò lórí kèfèrí ọlọ́run ni wọ́n lè yahkum ahlal injil bima anzalallahu ilayhim. ok ó dẹ́gbẹ́ láyìn ènìyàn ti lọ ni láyìn kan ti lọ pátá sẹ́yìn ènìyàn ṣètò. nígbà tí ànábì sallallahu alaihi wasallam nílùú Madina àwọn obìnrin Yahudiya kan wá tó ṣe zina àwọn ni àwọn àmọ́ abára àdó wọ́n ànábì kí ni ìdájọ́ tó lọ sọ nípa bá a ti lẹ́dọ̀ fún ànábì ni ẹlẹgbẹ́ tàwárà wa ó ní ìdájọ́ tó bẹ nínú tàwárà ẹ lọ lò ó ní tàwárà sí ìdájọ́ kan nínú tàwárà afẹ́kọ̀ọ́ lo gbogbo ẹ̀rẹ́ lè ba ilé lẹ́nu náà ní ó àrẹ́gbà ní fún ọlọ́gbé tán ara wa bá àwọn gbé tán ara dé ọfẹ́ gbé sílẹ̀ àfẹ́mi ara ẹ̀ mọ́ gbé sórí lẹ́lẹ̀ mọ́ gbé sórí tébù ìtàn àfáà ti mú ẹ̀kọ́ wípé àìgbé kùránì sí so ìkan nínú àwọn sọ̀hábà tó ń gbọ́ èdè tán fi kọ tára wọ́n wá ń kà àwọn ẹni wọ́n ń kà ìkan nínú wọn ti wá dáwọ́ bo bí àṣẹ́fò wàṣẹ́kàtù ìdàzánayá àrùjùmọ́kùnmọ́ àlùbẹ́kìtà àgbà ọkùnrin ìyẹlẹni tí ó fi níyàwó ńlẹ́ lọ́kùnrin àbí lóbìnrin tó sílẹ̀ náà ti lọ́kọ tó bá ṣe agbèrè wọ́n jù wọ́n lóko pọ̀ wá dáwọ́ bò sàádé tó ń gbé lè wá ní gbọ́wọ́kùnrin gbọ́wọ́kùnrin gbọ́wọ́kùnrin gbọ́wọ́kùnrin arábìnrin ká kan tó wà nbẹ yẹn wọn wá kan tó wà nbẹ yẹn jáde arábìnrin tó ń bẹnu ti yẹn ẹ lọ lò sókè so iṣu torí eléyìí àìlò àwọn àkáàmù ṣẹ̀ríyà lórí ẹni tí kìí ṣe mùsùlùmí àìlò lórí ẹni tí kìí ṣe mùsùlùmí torí àmọ́ tí àwọn mùsùlùmí lábẹ́bẹ́ ọ̀rọ̀ lílo ṣẹ̀ríyà ọ̀sùn ṣẹ̀ríyà ṣẹ́rí gàgàrà àfẹ́ṣẹ̀ríyà àfẹ́ṣẹ̀ríyà ṣẹlẹ̀ àwọn olè fẹ́ ṣẹlẹ̀ èyí tá à ń ṣe igi ni àti kí mọ́gírí bí ìṣẹ̀ríà ni àwọn ìyàwó tá a fẹ́ sóníkàlùkù ẹ fẹ́ yàwó tí a fi fẹ́ bàbá bẹ́ ṣẹ̀ríà gẹ́fẹ́rẹ́ndì fọ́ẹ́fẹ́rẹ́ndì láti fẹ́ yàwó bá a ṣe ń sin òkú tó kù mùsùlùmí tí ó kù táà ní lọ gbé sínú fírísà káàkiri sí lẹ́yìn tá a ti wẹ̀ tá a sì lọ tẹ́ sísẹ́ tá a lọ sí sísẹ́ mùsùlùmí ṣẹ̀ríà náà nù ó nù kí wọ́n bá wà láàrin lọ́kọ láya wọn lọ pọ̀ sẹ̀ríà náà kódà bí wọn lọ pọ̀ tù náà yìí tí mo mú sára igun gbọ́ ara o eléjẹsẹ̀ yìí eléjẹsẹ̀ yìí so gbogbo àwọn ẹ̀kọ́ iléèwé táwọn ọmọ tí wọ́n ń kọ́ níléèwé so identity gbogbo mùsùlùmí ni ó ni o ni áńkù ìfìyàjẹ lòmí tó jẹ́ ọ̀daràn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ lójúpọ̀nà sẹ̀ríà judicial aspect òun ni ò tíì sí ni ò tíì sí so ó sì ti wà jọun níjọ náà ní ní nàìjíríà ní nílẹ̀ haúsá ó ti wà bẹ́ẹ̀ tó kí ló kàn wọ́n tí ì ṣe mùsùlùmí pẹ̀lú ìdí so àwọn oníṣẹ̀ṣe orin jẹ́ pariwo ń dàn àwọn náà ti ń pariwo nísìnyí àwọn kìtẹ́nì àwọn náà ń pariwo ń dàn wọ́n ń pariwo sí ọ̀pọ̀lọpọ̀ tó sì ń jófin ṣẹ̀dá ni ó ń bẹ nínú bíbélì. Ah, àwọn oníṣẹ́ ṣẹ̀dá ṣẹ̀dá ló jẹ́ ká máa mutí tí wọ́n mutí ni ẹ́ ó mọ iye ọ̀nà tí ọtí mímu tó ti kọ́ọ̀sì láṣídẹ́ǹtì ó mọ iye tó ti kú ni tó ti fi wọn kó bá àṣẹ àwọn ọmọ wọn ju àwọn olókùn pàtó àti ìṣìná tí ó ṣe ṣìná ni ẹ́ tí ó ṣe ṣìná ni so kò sí ìbàjẹ́ ni ìbàjẹ́ ẹ wọ́n wá wo irú àwọn bank àwọn bank bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè jẹ́ bank tí wọ́n ní pínlẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n ní ṣẹ̀dá àná ló ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ kí sẹ̀rẹ̀ lówó mẹ́wọ̀ òmìnira ti ṣe òmìnira ti ṣe mẹ́wọ̀ nígbà tí ayé buhari tí kò sówó kò sí nǹkan kò sí káàsì jáìs lọ́wọ́ ìbọdọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń rọ́ lọ ẹ̀rọ ti ṣẹ̀rí àmọ́ jáìs nílùú èbó nìyẹn ni àìmọye àwọn bá ń pè ní islamic bank tó wà níbẹ̀ fáǹfààní àwọn everybody àìmọye muslim investment tó jẹ́ mùsùlùmí ló gbé kalẹ̀ tó ń lo òfin ẹ̀sìn islam lórí ẹ̀ tí àwọn tí èkì mùsùlùmí tó ti ń benefit níbẹ̀ ṣẹ̀rí ò ní sọ wípé dandan wípé ókè obìnrin mùsùlùmí ó lè fẹ́ kírísítẹ́nì láà ṣẹ̀rí àkọ́ yẹn obìnrin ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ kírísítẹ́nì tó bá wù kódà bí ẹ̀ bá lo ṣẹ̀rí àkọ́ èyí wà lẹ́ rẹ́dì so ìtí wọ́n sọ ń bẹ̀ ni wípé tó bá ń sọ nípa ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà ìpele ìpele ni ìpele tí ń bẹ ní aráàlú aráàlú lò òun ni bá a ṣe jẹ bá a ṣe ń bá a ṣe ń wọṣọ bá a ṣe ń kírun bá a ṣe ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ni àkàmù ṣàkíyà ìpele kejì òun náà ní ìpele tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ láàrin marriage ní ojú pọ̀nà islam ṣáà kì í ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wedding tí mùsùlùmí ṣe ìbáwọn afáàná ń kàn dọ́tì ẹ̀ ṣẹ̀ríà náà nù ṣẹ̀ríà nìkà ṣẹ̀ríà wedding ṣẹ̀ríà marriage nìyẹn kò sí yàtọ̀ ńlẹ̀ tọ́lẹ̀ fún wọn sàtífíkẹ́tì tí wọ́n rẹ̀ di pétọ̀ ìfàfàwáyé láàrin lọ́kọláya nìyí láti bá wọn tẹ́sù kéèsì marriage ni marital discord láàrin wọn nìyí ṣẹ̀dá náà náà fẹ́ yanjú ẹ̀ ṣẹlẹ̀ àkọsí wà one thousand and four tó ń bá wọn yanjú ẹ̀ ní problem but angle bi judiciary ìfi ìyà jẹ ẹlẹ́ṣẹ̀ ìyẹn nìyí ọwọ́ ìjọba ló wà àti ìbẹ̀lọ́ àkọ́lọ́ kó tọ́ àwọn ìjọba wa sọ́nà so báwọn kan máa ń sọ pé àwọn fẹ́ lo ṣẹ̀ríà ṣẹ̀ríà kan ń gbé ìkan náà fẹ́ lò kì í ṣẹ̀ríà pé máa pààyàn máa gbéyàn lápá máa ṣe kí n nǹkan ẹnì kan ò lo gọ́ọ̀mẹ̀ntì lónìí yẹn àmọ́ tó ń bèrè ní pé àníṣe káwọn àti ẹni pé òkè à ń lọ sẹ̀ríà ìyàwó ìyàwó láǹfààní ó gbọ́kọ lọ sí sẹ̀ríà court ọ̀pọ̀ náà láǹfààní gbé ní ẹni lẹ́sìn ní sẹ̀ríà court láàrin àbílẹ̀ àti abdulrahman ọ̀rọ̀ owó pàwọn papọ̀ wọ́n lọ sẹ̀ríà court ohun tó wà fún nìyẹn tó wà fún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kèfìrí wàláhí bó ṣe jẹ́ jàìlíyà bẹ́ẹ̀ náà ni jàìlíyà tún jẹ́ aṣọ̀bùra wọn wọn ò lajú wọn mọ kankan wọn mọ kankan nítorí ẹ ẹrí pọ́n mi ń bẹ nínú ọjọ́ pé ẹkàn jọ gbólò sẹ̀ríà kúrò pákéjì sẹ̀ríà yẹn ẹgbẹ́ wa wọn àgbà ẹkàn kú gbólò ẹgbọ́n ló gbólò sẹ̀ríà wọn àgbà wọn làwọn Jaiz bank yẹn wọn lọ fi sẹ̀ríà bank ẹkàn palaro fún wọn ni ẹ non interest bank wọn láìkẹ wọn kọ́kẹ́ ní kí n kan profit profit eh, big profit business wọn wá àwọn tó investment wọn àti yọjú ẹ̀sán ní big profit business wọn wá. wọ́n ní kílọ̀ tí máa ránṣọ tó ju kókósẹ̀ lọ tó lẹ́ṣẹ̀ ó lẹ́ṣẹ̀ òun náà náà òun náà mọ́ ti kọjá àlà bẹ́ẹ̀ ìbéèrè tó gbẹ̀yìn wọ́n ní ẹni tó wọ mọ́ṣáláṣí níjọ júmọ́ nígbà tí wọ́n pẹ̀lú lọ́wọ́ kí ni kó ṣe kó ṣe wọlé yẹn kó má ti jókòó kó tẹ̀lé àdánù tí wọ́n rí tó bá ti wá parí tán tó ṣe bí ẹ kó ṣe wá mẹ́sìlá aláṣà méjì wá so ó ti fi oṣù kan ẹ̀yẹ méjì nìyẹn àbẹ́lẹ̀ mi kẹ́kọ̀ọ́ra ìmọ̀ á wọlé bá ti wọlé báyìí yóò mọ̀ mọ́ mẹ́sìlá wá ní eléyìí náà kò sá burú bẹ́ẹ̀ o àmọ́ òkú kan náà lè pẹyẹ kan dábà sì láǹfààní kásòkò kan pẹyẹ mẹ́wàá àmọ́ fi pa àdìdónídàáfẹ́ òun náà ní kí rí wa kí kí ládàá kó pọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbẹ̀yẹ fóníkàlùkù rẹ̀ tó imáà وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته